وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah atọrọ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí ajẹ́njẹ́sán rẹ̀ kó lọ máa bá anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú alukur'an alkarim suratu yusuf aya one ten òun náà ni a ti máa ṣàgbéyẹ̀wò tafsir eléyìí tó sì máa jẹ́ àṣekágbá ní ramadan. 2022, twenty two ètí a mọ̀ sí fourteen forty three abẹ́ Allah subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó sì ṣe ní sábàbí ìmọ̀nà fún wa láyé ń bí àtijọ́ Naam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا استيأس الرسل وظنوا وظنوا أن إنهم قد كذبوا جاءهم نصرنا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين أبرأت القرآن بل ورقالا ọba allah òun náà ni arrahman òun náà ni arrahim ọba tí ó pọ̀ níkẹ́ ọba tó pọ̀ láàánú òun allah àwọn orúkọ ọlọ́run tó dára jùlọ àti àwọn ìròyìn rẹ̀ tó rẹwà òun la fi bẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'ani. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم lẹ́yìn ìgbà tí a ti ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run nípa ìtàn ìgbésí ayé anabi yusuf alayhi salatu wassalam àti tó ṣẹlẹ̀ láàrin òun àti àwọn ọmọ bàbá rẹ̀. a sì ríbi tí ọ̀rọ̀ náà kan kù sí. ọlọ́run wá parí súrátù Yusuf pẹ̀lú àwọn àkíyèsí àti àwọn àlàyé míì tí ó mọ jẹ́ ibi tí súra náà parí sí. ojúṣe ọlọ́run ọba ní Anabi Yusuf wa wasalam ọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀. kọba lè máa jẹ́ ẹ̀kọ́ ìfọ̀kànbalẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam bó o bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run báwọn èèyàn bá ń gbógun tì ọ́ mẹ́jọ ojú ọ lójú o ṣèbáwọn tó ń gbógun tì ọ́ ṣèbí ìwé sọmọ bá bẹ́ẹ̀ àní ànábì yusuf àwọn ọmọ bàbá rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n gbógun tì í. ìyẹn ń jẹ́ wàásí ó sì ń jẹ́ ìfinilọ́kànbalẹ̀ fún anábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kò tí èèyàn ò ti lè lọ́tà bẹ́ẹ̀ bá ti gbo lọ́wọ́ kódà bàbá tó bí ọ nígbà míì ó lè jọ́ta rẹ̀ kò sì sí tó fi alkitabu wa sunna ọlọ́run ọba nígbà nẹ́bí sọ̀rọ̀ nígbà wọn sálà tí wọ́n dúró lé lérí bàbá tó bí ọ ó lè mọ gbógun tì ọ ìyá tó bí ọ ó lè lóun ó kọ̀ lọ́mọ ìyẹn kì í ṣe tuntun súnà ọlọ́run ọba ni lórílẹ̀ àṣìrọ́rù bayna al-haqq òdodo àti irọ́ wọn ò lè jọ ṣe o ẹni bá gbòdodo lọ́wọ́ àwọn olódodo wọn ó máa nífẹ̀ẹ́ wọn ó sì máa fọkàn bá lọ ẹni bá gbé irọ́ lọ́wọ́ àwọn ẹni irọ́ ẹni ìbàjẹ́ wọn àfọwọ́ kin lẹ́yìn àwọn ànábì ọlọ́run ò lè má lọ́tà torí gbòdodo ni wọ́n gbé lọ́wọ́ tó yàtọ̀ sí ìbàjẹ́ táyé ń ṣe anabi yusuf aleyhi salatu wa salam àwọn ọmọ bàbá ẹ̀ àwọn gangan ni wọ́n ń pètè pèrò láti pa wọ́n sì fúnlẹ̀ mọ́ wọ́n dètè sí tó fi di ẹni tó dèrò onú kànga ó dèrò onú ẹ̀wọ̀n kó tó di wípé ntọ́lọ́ ní kó jẹ́ kó padà wá jẹ́. قال بوان حتى إذا استيأس الرسل حتى إذا استيأس الرسل قال أبوان بيوش ما اللوني حتى إذا استيأس الرسل حتى إذا استيأس الرسل نعم وظنوا أنهم قد كذبوا Kọ̀dà kú ti bó já àwọn nàṣòro náà. Àwọn ànábì ọlọ́run, ọlọ́run ó mọ̀ wò wọ́n, àwọn ọ̀tá wọ́n fi àjẹ wọn, wọn àfara ni wọ́n, ọlọ́run yóò dálé. Yóò máa lọ àwọn ọ̀tá yẹn lára àwọn wà máa rò wípé àbọ́lọ̀ ń fara mọ́ táwọn ń ṣe. àbí táwọn òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ń ṣe yìí àbọ́lọ́wọ́ kún wọn lọ́wọ́ lérí ẹ̀ ẹwà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam báwọn ẹbí ṣe wà ní ìlú Mẹ́kà àwọn kèfèrí fara mí kódà débi pé wọ́n lé anabi sallallahu alayhi wa sallam wọ́n lè kúrò ní Mẹ́kà àwọn sọ̀hábà ridwanullahi alayhim wọ́n lọ bá nàbí ìjọ kan sallallahu alayhi wa sallam ànábì wà ní kàábà ànábì fi aṣọ rẹ̀ mutawasidan biridai ànábì fi aṣọ rẹ̀ ó fi rọrí tààtà húlìl kàábà lẹ́gbẹ̀ẹ́ kàábà àwọn èyí wá lọ bá ìgbèrè òṣìṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam àwọn kẹfẹ wọn fìyà jẹ wá. wọ́n ń pa wá wọ́n ń fara ni wá bó ló ṣe jẹ́ ìgbà wo làwọn ṣe ọlọ́run ó dé Ànábì sallallahu alaihi wa sallam ànábì ní àránṣẹ́ ọlọ́run ọba ń bọ̀ àránṣẹ́ ọlọ́run yóò dé débi wípé ẹ máa rìn láti agbègbè jùkan débò míì tí ó sì kankan tí ó bá yín lẹ́rù mọ́ walakinnakum tastajilun ànábì jù ní ẹ débi kọ́lá ń sọ láì mí náà ní Qur'an pé hatta yaqula ar-rasul walladhina ma'ahu mata nasrullah ala inna nasrullahi qarib. am hasibatum an tadkhulul janna. ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نسوا الله ọ̀pọ̀ ní ànábì sallallahu alayhi wa sallam àti àwọn tí wọ́n gbà gbọ́ àwọn mòmìnàn ìnira dojú ẹ̀ àwọn kèfèrí inú wọn máa dùn pé àwọn ń jẹ wọ́n níyà nǹkan kan ò sì ṣẹlẹ̀ tó bá yẹ kó òṣìṣẹ́ ọlọ́run ni wọ́n jẹ́ lóòótọ́ ni báwọn ṣe ń fìyà jẹ yìí tẹ́ pé onígbàgbọ́ òdodo lẹ́jẹ́ tọ́lọ́run bá ń bẹ pẹ̀lú yín kò yẹ káwọn olè máa fi jẹ yín báyìí káwọn ó sì fi jẹ yín gbé. anabi sallallahu alaihi wasallam àtàwọn onígbàgbọ́ òdodo ìnira yìí pọ̀ débi wọ́n ní mata nasrullah ìrọ̀lọ́wọ́n ọba ìgbà wo ni àrànṣe ọ̀hún òde ألا إن نصر الله قريب ألا إن نصر الله قريب bẹ́ẹ̀ ni àránṣẹ́ ọlọ́run ọba ti súnmọ́ wọn tán ẹ̀kọ́ ń bẹ níbẹ̀ bó ti wulẹ̀ kó le tó kẹ́yìn ó ṣe sùúrù lórí òdodo bó ti wulẹ̀ kó há tó kẹ́yìn ó ṣe sùúrù lórí òdodo ọlọ́ni ata ìdásẹ̀ asàrùrúsọ. ata ìdásẹ̀ asàrùrúsọ. ọlọ́run ọba ní ojú àwọn ànábì ọlọ́run ọba ojú wọn rí tó débi wípé ìdásẹ̀ asàrùrúsọ àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n fẹ́ẹ́ lè já kàn wípé sọ́lọ́run ó sì kún wa lọ́wọ́ báyìí. àrànṣẹ́ sọ́lọ́run lòun ó ṣe fún wa báyìí ìgbà wo lọ́lọ́run ó ṣe. débi wípé ẹ̀mí wọ́n fẹ́ẹ́ lè máa mẹ̀ẹ́. وظنوا أنهم قد كذبوا جاء وظنوا أي وعلموا وسيري بيه Annahum kọ̀dẹ̀ kú dìbò. Nínú kìrá mi, Annahum kọ̀dẹ̀ kú dìbò. Annahum kọ̀dẹ̀ kú dìbò. Wọ́n padà rí mọ̀ wípé, in táwọn gbé lọ́wọ́ yìí, àwọn wọ̀nyí ò gbà nígbà ọba pèèyàn sójú ọ̀nà ọlọ́run fáfá ìmọ̀ye ọdún tọkàn rẹ ti balẹ̀ wípé àbí wọ́n ti gbọ́rọ̀ rẹ ni tí wọ́n ní àgbà o ìrẹ̀wẹ̀sì ọba yẹn ó ṣe wá sí ó parun ìsídìí ọlọ́run síbẹ̀síbẹ̀ wọ́n mú màrà nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ní eléyìí ó kó omi tútù ó dà á sígbàyà àwọn òjíṣẹ́ ọlọ́run. Àná oòrùn kọjá kó ti bò. Wọ́n rí wípé àwọn èèyàn ti pé ogun táwọn gbé lọ́wọ́ wọ́n ti pè é nírọ́. Bá àhómìnà sùrù náà. Ọlọ́run ọba nígbà tọ̀rọ̀ dójú ẹ̀. Àsìkò yìí náà ni àránṣẹ́ ọlọ́run ọba wá dé. Ìyẹn túmọ̀ sí pé ní táwọn ń pè láránṣẹ́ ọlọ́run kì í kàn wá gbì lẹ́ẹ̀kan náà. Ó ṣe ṣe ṣe ṣe kárànṣẹ́ ọlọ́run tó dé ọlọ́run ó fi dẹ́gbàgbọ́ tiẹ̀ náà wò pé n tó ń pèpè sí yẹn ṣé lóòótọ́ ló dúró déédéé lérí ẹ̀ ọlọ́run ọba ní eré ìṣesí yìí ni wọ́n ń bẹ. Ja'ahum nasruna. Àrànṣẹ́ àwọn ọlọ́run ọba wá dé wá bá wọn àràn wọ́n ṣe. Fanujjiya man nasha. Gbogbo àwọn tó gbàtọ́ ọlọ́run ọba gbọ́nú àwọn tá a fẹ́ a sì là wọ́n nínú ìparun aláwọn nínú fìtí náà. Wọ́lá yóò dùbá súnà ànílkọ̀ omi mújẹ́rìmí. Gbogbo àwọn tí wọ́n kọtọ̀ ọlọ́run tí wọ́n gbógun tàwọn ànájú ọlọ́run nígbà tí òun dé kò sẹ́nìkan tó lè dá ìyà yẹn padà fún wa. Àwọn ìjọ ọ̀daràn ẹlẹ́ṣẹ̀ ìgbà tí ìbínú ọlọ́run ọba dé àwọn èèyàn rò pọ̀ ọlọ́run gbàgbé ni. Àwọn èèyàn ò mọ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run mọ̀ ẹ̀yà pa àṣẹ ọlọ́run ẹlòmíì ò tiẹ̀ máa béèrè pé ìyà àtọ́lọ́run fẹ́ fi jà wọn gan òun dà báyìí ọlọ́run ìkanjú. àwọn ọba ní wàlẹ̀ ayọ̀rọ̀ dùbà sunà ánilẹ́kọ̀ọ́ mẹlẹ́mẹjọ. ọlọ́run níyàwó ọlọ́run ìgbà tó bá dé kò sí nǹkan kan kò sẹ́nì kankan tẹkinọ́lọ́jì bó ti wulẹ̀ kó lágbára tó kò lè dáyọ̀ ọlọ́run padà o tí ọlọ́run bá bá dé. wàlá yòrò jùbá súnà ànilkọ̀ omi mújẹ́rìmí. gbogbo ẹni tẹ́ ń fojú lẹ̀ yapa àṣẹ ọlọ́run ẹlòmíà ní bóun ṣe ń ṣe ọlọ́run tó owó òun tún pọ̀ sí. ẹ̀yin tẹ́ ẹlẹ́yìn ṣe tọ́lọ́run gan sí ẹ lówó tó ní. anabi sallallahu alayhi wa sallam anabi ni inna allaha la yumlilu zalim gbogbo àwọn alábòsí ọlọ́run máa ń dẹ wọn lẹ́kẹ̀ẹ́ nǹkan wọn máa pọ̀ sí nǹkan wọn máa dáa sí lórí pé wọ́n ń ṣẹlẹ̀ náà hata ìdá àkọ́dàhù lámìlúflẹ̀ tọ́lọ̀ bá gbá wọn mú wọn ò ní bọ́m̀bẹ̀ o ọlọ́kọ̀ ṣọ́ fún bẹ́ẹ̀ náà. لقد كان في قصصهم عبرة لأولي الألباب. àwọn àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn táwọn èèyàn wọn gbà tiwọn àwọn táwọn ènìyàn kọ tiwọn àwọn táwọn ènìyàn wọn gan múra páwọn fẹ́ pa wọn gbogbo ìtàn tá a sọ nínú alukur'an làkòdìkàánì fi kọsọ́sìn ìbọ̀ àríwòye ẹ̀kọ́ ọgbọ́n ó ń bẹ níbi ìtàn àwọn òjíṣẹ́ ọlọ́run. ní olè àlùbá. wọ́n á ṣe gbogbo ẹni tó gbọ́ ìtàn àwọn òjíṣẹ́ ọlọ́run ní òrọ̀gbọ́n mú bẹ́ẹ̀ ní ulil albab odò àwọn tó rí wọn bá pé ẹ sọ ọ̀rọ̀ mi kalẹ̀ ọ̀rọ̀ olówó iyebíye ọ̀rọ̀ làákàyè ẹlẹmíọ ni pé kí náà ń sọ gan wàláì kò níye n tó burú jáì báyìí ẹlẹmíọ máa ṣe é máa ṣe pé n tó ń ṣe yóò dáhùn kí ló burú mbẹ báyìí ulul albab àwọn tọ́lọ̀ ń fún ní làákàyè tí a bá gbọ́ ìtàn àwọn ànẹ́bí ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run nínú Qur'an n ó rẹ kàn mú bẹ ìdí yìí tó fi jẹ́ pé lẹ́ni nínú àwọn nǹkan tá a fẹ́ ṣe tá a bá ti parí àyà yìí a wà wo suratu Yusuf láti ìbẹ̀rẹ̀ títí débi tó parí sí ìtàn ànábì Yusuf mo ti ṣe àkójọ àwọn ẹ̀kọ́ èyí tá a rí mú jáde nínú tẹ̀yìn kọ́lọ́hún ó fún wa nígbà láyè lásìkò tá lè tó fún wa ẹ̀kọ́ bíi mẹ́wàá ni mo fẹ́ yọ ṣùgbọ́n pẹ̀lú ètò ọlọ́run ìgbà tó dórí fifty mọ́ àdàdo nípa ìtànàbí Yusuf sòdí ẹ tó fi jẹ́ pé a tètè wọnú ẹ̀ tọ́lọ́n bá lè ní ká rí yanjú àbí tọ́lọ́n bá sì ní ká bá dé ọ̀tọ̀ ní kéèyàn ẹ̀rí pé ilẹ̀ Yorùbá náà lọ́ba ń pààlọ́ fáwọn ọmọ bó jẹ́ jẹ́ pé ìtàn kùránì kọjá àlọ́ kó lè yé wa ló jẹ́ aṣọ bẹ́ẹ̀. tábà wá parí ìtàn táwọn ní ẹ̀kọ́ wo ló kọ wá àbí wọ́n béèrè ó kọ wá ká má ṣe báyìí ó kọ wá ká ṣe báyìí. sọ ìdí nìyẹn tó fi jẹ́ pé n tá a lọ ṣe yìí ọlọ́run náà ti ní ká ṣe é ní alukur'an torí pé ọlọ́run ọba ní laqad kana fi qasasi ibratun li ulil albab ọlọ́run ni ó ń bẹ nínú ìtàgbésí ayé àwọn òjíṣẹ́ ọlọ́run wọ̀nyí ẹkọ àríwòye ń bẹ́ẹ̀ fún gbogbo àwọn tó bá ní làákàyè so eléyìí ló fà á tá a fi ṣe àmújáde àwọn ẹkọ bíi fifty tó ń bẹ nínú maka Màkànà di sáyìn òfìsàrọ̀. Ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ tá a sọ fún yìí. Gbogbo ọ̀rọ̀ ìtàn ànábì Yusuf yìí àtàwọn ọ̀rọ̀ míì tá a sọ nínú al kì í ṣe ọ̀rọ̀ irọ́. bẹ́ẹ̀ bá ń pa àlọ́ ń sìn ẹ máa gbúrò rọ́ńbẹ̀ ìjàpá ó wá dé fìlà níbo ni ìjàpá dé fìlà ìjàpá ó wá lọ oko ó wá ń kọbè níbo ọwọ́ wo ló rè kọbè á máa rí rọ́ńbẹ̀ ṣùgbọ́n àwọn ìtàn tọ́lọ́ wọn bá sọ fún wa. àkànná àdì ìsàyìn yóò tọrọ. àwọn ìtàn ọ̀rọ̀ tọ́lọ́ wọn bá sọ nínú alukur'an kì í ṣe ọ̀rọ̀ irọ́. bó ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ lọ́lọ́run ọba ṣe sọ. walakin tasdiqal ladhi bayna yadayhi. nítorí ọlọ́run ọba ń sọ àwọn ìtàn yìí láti lè mọ ẹjẹ́ kó mọ ẹjẹ́ sí ìtànẹ́bì gbé lọ́wọ́ àwọn ìtàn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ọlọ́run ọba ń sọ gẹ́lẹ́ bó ṣe rí ó wá gbé jáde nínú alukur'an kó lè máa jẹ́rìí pé alukur'an ọ̀rọ̀ t'Ọlọ́run ni. wàtẹ́fù sí ìlàkùn lè ṣe é. ó sì lè máa ṣe fọ́síwẹ́wẹ́ gbogbo tó yẹ kó yé wa tá a mọ̀ tẹ́lẹ̀. wàhúdà ń wọ̀rọ̀ àmàtà líkọ̀ omi yóò mìnú. ó lè máa jẹ́ ọ̀nà àmà kó sì lè máa jẹ́ ìkẹ́ fún gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́. Ànábì Yusuf alayhi salatu wa salam a ṣàlàyé fún wa wípé nínú alukur'an kò tún sí ìtàn ànábì ọlọ́run kan tọ́lọ̀ ń sọ bí tafsir pẹ̀lú ìfọ́síwẹ́wẹ́ nínú súrà kan náà lẹ́yìn ìtàn ànábì Yusuf nínú àwọn ìtàn tọ́lọ̀ ń sọ nífọ̀síwẹ́wẹ́ ìtàn ànábì Musa àti Firaun ṣùgbọ́n kìí ṣe inú súrà kan lọ́n ti sọ ó sọ nínú Qasas ó sọ ọ́nù ṣùhárà ṣùgbọ́n ìtàn Yusuf ọlọ́run ò tún sọ nínú ju Yusuf náà lọ. ọlọ́run wá sọ bó ṣe bẹ̀rẹ̀ súrà náà ọlọ́run ti bẹ̀rẹ̀ tàn yẹn títí ó kọ àyà méjì tí súrà yóò parí ọlọ́run tó Yusuf àwọn àyà tí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ one hundred and eleven one one one èyí tọ́lọ́run fi sọ ìtàn anabi yusuf àwọn àyà tó fi sọ ó fẹ́ wọ ọgọ́ tọ́lọ̀mbá wa sọ ìtàn tó tó báyìí ọlọ́run ọba yìí ṣe ọba pìtàpìtà ẹ̀kọ́ ló fẹ́ ká mú bẹ̀ ìdí nìyí tá a sáré lọ ṣe àkójọ àwọn ẹ̀kọ́ wọ̀nyí durusun di maqasidi surati yusuf wafawa fawaiduha àwọn ẹ̀kọ́ èyí tó ń bẹ ẹnu surati yusuf mo ṣàkójọ bíi fifty ṣùgbọ́n ká tó lọ síbi ẹ̀kọ́ ọ̀hún ẹ̀kọ́ gbogbogbò kan bẹ tó yẹ pé abẹ́ rẹ̀ ní gbogbo èyí tó kù ló wà kí ni ẹ̀kọ́ náà alwa'du bitamkin ba'da al-ibtila'il mubin ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ wípé bó ti wulẹ̀ ká dánwò lágbára tó ọlọ́run padà fi hàn borí àdáwò yẹn bẹ́ẹ̀ yẹn bá gbọ́ ọlọ́run ọba gbọ́ tó sì dúró déédéé eléyìí sì ń jẹ́ tẹ̀síbíìtàn wà wáàdàn lè nàbí sallallahu alaihi wasallam wal mu'minin ọlọ́run fẹ́ eléyìí fún anábì lọ́kàn balẹ̀ ẹ wo ìrìn àjò anábì Yusuf alaihi salatu wasallam ẹ wo bó ṣe bẹ̀rẹ̀ ẹ wo tójú ẹ rí ẹni tí wọn ò fẹ́ kó jẹ́ táwọn ọmọ bàbá rẹ̀ ò fẹ́ kó jẹ́ ó padà jẹ́ so eléyìí náà ń jẹ́kọ̀ọ́ fún wa bó ti wulẹ̀ kó le tó ẹ̀jẹ̀ ká dúró déédéé yorùbá ni máa ń sọ wípé ẹnìkan ò lè pa kádàrá dà wọ́n kàn lè fa awọ aago sẹ́yìn ni awọ aago tí wọ́n fà sẹ́yìn yẹn náà nínú kádàrá náà ló wà ábẹ̀lẹ̀ tàbí pé ẹnìkan ò lè fọwọ́ aago kan sẹ́yìn ẹ àwọn kan gbogbo rẹ lọ níbo ló gbogbo sí tàbí gbé lọ. ìtàn àgbésí ayé ànábì Yusuf alayhi salatu bilijumla lákòótán ó jẹ́ ká mọ̀ wípé bó ti wulẹ̀ kí nǹkan ó le le le le le tó yóò padà já sọ̀rọ̀ pé ọba lè ṣe sòrò. àwa fẹ́ mú lábẹ́ odidi yìí àwọn ẹ̀kọ́ yẹn wá pín sí ìpele ìpele ìpele. alákọ̀ọ́kọ́ nú ẹ̀ bayanul hikmati min al qurani àlàyé ọgbọ́n àti ìdí pàtàkì tọ́lọ́n fi máa ń sọ ìtàn nínú àlùkùránì ṣe ọlọ́nkà ń sọ̀tàn nítorí káfá lè gbọ́tàn kó dùn mọ́ wa rárá o wàyíyà tẹ̀síbíìt kọ́lùbí nàbí sallallahu alayhi wa sallam wà mọ́ o ìbọ̀ tún lil mu'minin ọlọ́run fẹ́ kó fi ọkàn ànábì balẹ̀ ni consolation ni ọlọ́run console ànábì ó fi lọ́kàn balẹ̀ pé ntúwọ náà ń kojú lé bó tilẹ̀ kó le tó ànábì Yusuf náà kojú tó tó bẹ́ẹ̀ bí Yúsùfù bó ṣe borí ẹ̀ ìwọ náà borí ẹ̀ sò yóò máa jẹ́ kọ́ fáwa náà wípé bó ti wulẹ̀ ká kojú ìṣòro tó lédè pa àfẹ́ ṣètò ọlọ́run ká ṣe sòrò ẹlòmíín ṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ nítorí bọ́ bẹ́ẹ̀ ṣe súnmọ́ ẹlòmíín wọ́n kọ́ tì nínú ẹbí nítorí bọ́ bẹ́ẹ̀ ṣètò ọlọ́run ọbẹ̀ tẹ̀lé súnmọ́ àná ṣọlá ṣọlá ṣùgbọ́n bó bá yá bó bá pẹ́ ọ̀dọ́ rẹ̀ náà ni wọ́n padà padà sí sọlọ́n tó ṣe báyìí bá Yusuf alayhi salatu ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ yẹn bá jẹ́ olódodo àwọn èèyàn onífẹ́ nìyẹn ṣùgbọ́n bàtọ́ bá yá ọ̀dọ̀ ta náà ni gbogbo wọn padà sí ìdí tá a fi sọ eléyìí tá a bá àwọn ọlọ́run sọ àwọn ìtàn tó dára jùlọ fún rẹ muhammad bima awhayna ilayka hadha al-qur'an èyí tá a fẹ́ràn al-qur'an wa in kunta min qablihi torí pé sáájú ìtàn yìí ò kúkú mọ́ àwọn ọlọ́run la sọ fún ọ ìyẹn tí wọ́n ti pé fi nǹkan yẹn yusuf náà ti ń jẹ́rìí sí ọlọ́run ọba ní laqad fi yusufa wa ikhwatihi ayatun lisa'ilin ọlọ́run dájúdájú ó ń bẹ nípa ìtàn ànábì yusuf àtàwọn ọmọ bàbá ẹ̀ ayatun lisa'ilin ẹ̀kọ́ ó wà ń bẹ fún gbogbo ẹni tó bá fẹ́ béèrè fún tán òdodo èyí ń bẹ ní ayé ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tá a rí mú inú suratu yusuf òun náà ní thubutu ru'ya shar'an Wajawazu tàbíìrì ha ìtànẹ́bí Yusuf tá a kà yí orin lẹ̀ ń bẹ̀ wípé àlá ń bẹ o àlá ò ń bẹ kéèyàn ẹni pé àlá àlá àlá kò sí jíjà ara o ṣẹ̀rí àjẹká mọ̀ wípé àlá ń bẹ wàjàwáṣú tàbíìrì ha ìgbàláyé sì wà nínú Islam tá a bá rí ẹni tọ́lọ̀ ń fún nímọ̀ ìtumọ̀ àlá kò sẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n àṣàlàyé fún wa wípé ẹni tọ́lọ̀ ń bá fún nímọ̀ ìtumọ̀ àlá àwọn èyí ní signboard wọn èyí sì polongo ara wọn lórí rédíò àti tẹlifíṣàn wọn èyí sì ní platform lórí social media ọlọ́run ni ó fi mọ̀ wọ́n bí ẹ bá ti sọ ìtumọ̀ àlá yìí sì nìyẹn kò ní fi ṣiṣẹ́ kò fi tajà kò fi pawó ó ń bẹ o tábà wọnú súnà ó lọ rẹgẹdẹ wọn lè ẹnìkan lára ẹyà anábìsọ sọlá àwọn sàbí wọn lè lálàá anábì sọ tún fún wọn nínú ìtàn anábì Yusuf àríńbẹ alayhi salatu wassalam torí pé tábà wọ àyà lẹ́ẹ̀kẹrin ọlọ́ni ìkọ́lá Yusuf lè àbí ọlọ́ngbà tí anábì Yusuf sọ fún bàbá rẹ̀ pé yá abati rẹ̀ bàbá mi inni ra'aytu ada ashara kawkaban mo rí ìràwọ̀ mọ́kànlá wa shamsa wal qamar òun àtòṣùpá ra'aytu umli sajidin tó ń forí kalẹ̀ fún mi àlàlólá àyà yìí ò sì tako ìlàlà yẹn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta mashru'iyyatu kitmani ba'd al-haqa'iq bá a ti wá ńlá lánàá ó mà bá ìsìláàmù mu kéèyàn ó máa fi àwọn àlá kan pamọ́ kéèyàn ṣe kíni o kéèyàn máa fi àlá kéèyàn fi pamọ́ ìntàrọ́tàbà àlà ìdìrárì ha ṣe òmìnira àdá pàápàá jùlọ ìntẹ́yàn bá ti mọ̀ wípé téèyàn bá sọ síta ó lè mú aburú lọ́wọ́ sẹ́yìn pé súnà ti ṣàlàyé ìyìn náà fún àtẹ́lẹ̀ gbogbo yẹn bá lálàá tó bá rí tó bá ọ̀nú jẹ́ mọ̀sánfẹ́ nìkan kan bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n kó sọ ọ̀bẹ aburú náà ó lálàá kan oníwọ̀n fi àdá lé ọ bó ṣe jí ọba ń sáré kiri kí ló náà fi lé ọ àdá sádà tó kú lẹ́nu ni àbí aládàá tiẹ̀ ti bàjẹ́ tiẹ̀ bàjẹ́ náà ni. tábà ti sọ bẹ́ẹ̀ yóò ṣe mọ́ ọ́lá o. ọ̀dà kó o dúró lórí ní tíṣù náà gbé wa má sọ fẹ́ nìkan tutọ́sẹ̀ gbé òsì lẹ́ẹ̀mẹ́ta àwọn obìnrin lẹ́nu ṣe tán lọ́jọ́ yìí bọ́lá bá fún ọ nígbà láàyè tó bá lè tún bí sàlùwàlá yẹnẹ́fìlà kó bẹ lọ́hùn pé àwùjọ bí kẹ́lí mẹ́tìlá ìta mẹ́t mìnàgádọ́ bí yí wà lé mi ìkọ́ ti wọ́n ṣẹ́rì ìbáàdì wọ́n mi ṣẹ́rì amẹ́fẹ́ ti ṣẹ̀yọ̀ fún ìnáwó yóò dọ̀rọ̀ kó sì ń tí ó sọ. so ari rí mú nínú ìtàn anabi Yusuf wípé ó bá ẹ̀sìn mu àwọn nǹkan kan téèyàn bá lá nínú àlá téèyàn ò fi kọ́lá ya bunayi bàbá anabi yusuf onírè ọmọ mi la taqsus ya ala ikhwati mọ́sọ̀ aláàrẹ̀ yìí fáwọn ọba kan rẹ̀ sòyìn túmọ̀ sí wípé iṣẹ́ gbọ́ aládéyàn lánàá èèyàn máa ń sọ kó o má sọ gan ló dáa ju kó o máa bọ̀ tí ó bọ̀ jù lọ. àwọn tó mọ̀ túmọ̀ àlá ń bẹ ṣùgbọ́n òfin gbogbo ara ṣe wá lójú kòkòrò pé ká máa wá ìtumọ̀ àlá káàkiri. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin èyí tó ń bẹ nínú ìtàn ìgbésí ayé anabi yusuf alimailu ila ahadil abnai bilhub yurifu adawata wal hasad bainal ikhwa kí èèyàn ó máa nífẹ̀ẹ́ ọmọ kan nínú àwọn ọmọ tó èèyàn bí téèyàn tó wá gbé e léjú ó máa ń ṣokùnfà káwọn ọmọ yẹn ó padà máa bára wọn ṣọ̀tá kán sì máa ṣe ìlara ara wọn nínú ẹ̀kọ́ tá mú bẹ́ẹ̀ àdánwò tánàbí Yusuf kó sí yìí aleyhi salatu wa salam àwọn ọmọ bàbá rẹ̀ ń ṣe ìlara rẹ̀ ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ wọ́n ní bàbá wọn kò fẹ́ràn rẹ̀ jù àwọn lọ bàbá wọn sì gbé lójú sòdí yẹn tó yẹ pé àwa náà mú ẹ̀kọ́ kan bẹ̀ ọmọ méjìlá bí ọmọ mẹ́ta ni ọmọ mẹ́rin ọmọ márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá ọlọ́run tó wá ṣàánú rẹ̀ o tún jẹ́ ẹni tó ní bí ìyàwó méjì ìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ orogún má gbé ìfẹ́ ọmọ kankan lójú o àárọ̀ gbọ́dá sí o á fẹ́ràn ọmọ kan nínú ẹ̀mí fẹ́ jù kalẹ̀ torí lincoln trail àmọ́ ò gbọ́dọ̀ gbé lójú torí pé lẹ́yìn lè ṣokùnfà káwọn ọmọ yóò wọn kí n bí tá a fi sọ bẹ́ẹ̀ tá a bá wọnú ìtàn Ànábì Yusuf yìí ayẹ ẹlẹ́ẹ̀kẹjọ ń bẹ̀ wọn ìkọlù li Yusuf la Yusuf bàtà àwọn ọmọ ya Yusuf ní dájúdájú Yusuf àhú àtọmọ ya rẹ̀ Ahabu ila àbínà minna àwọn ni bàbá wa nífẹ̀ẹ́ sí jù àwa lọ ní tó bí wàhálà náà ni so ajẹ́pẹ́ kọ́ ni ká má gbé ìfẹ́ ọmọ kan léjú jùkà lọ tó bá ti níyàwó méjì mẹ́ta má gbé fẹ́ ìyàwó kan léjú jù mí lọ tó bá ń fẹ́ àlàáfíà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún bayanu khuturatil asad kéèta ìlara ó léwu púpọ̀ o وأنه مفتاح لكل شر ومعصية kọ́kọ́rọ́ tí máa ṣílẹ̀kùn gbogbo aburú ayé pátá àtẹ̀ṣẹ̀ òun náà ni ìwà ìlara kéta jẹ̀mọ́ ìjẹ́lẹ̀ mọ̀ pẹ́yìn tó bá ń ṣe kéta lè pààyàn torí pé nǹkan pè ní kéta gẹ̀ wípé oníkéta tó bá ti ń rí ọ pẹ̀lú ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe inú ọmọ bíi ìjọ ọmọ wa sẹ́mi ẹ̀ ni pé kí kí ìdẹ̀ra yẹn kó parẹ́ kúrò lára rẹ̀ kì í ṣe pé ó ń tọrọ pé kọ́lọ́wọ́ gbàdúrà yẹn kó fóun o àní kó ọ by all means ni ó wàá fẹ́ lò kí wọ́n má lè fi ìbẹ̀rẹ̀ yẹn péré rẹ̀ mọ́ nǹkan pè ní hasadi àwọn ọmọ anabi Yusuf àwọn ọmọ bàbá wọ́n sọ wípé ó Yusuf Yusuf kí Yusuf ṣe fún wọn ìlara nìyẹn so nínú ẹ̀kọ́ tá a rí mú bíi bó jìnnà sẹ́ni yẹn má sì jẹ́ kó mọ àṣírí rẹ̀ kọ́lọ̀ kó sọ wọn bẹ́ẹ̀. bákan náà ẹlẹ́ẹ̀kẹfà mashru'iyatul amal bilqarinati fil ahkam ìgbàláyé ń bẹ nínú ẹ̀sìn islam nínú ìmọ̀ ẹ̀sìn alfiqi islami ká máa lo kọ̀rínà láti fi establish ìdájọ́ kí ni tí mo gbà lérò pẹ̀lú kọ̀rínà òun náà ni wípé tí a bá wo ọ̀rọ̀ anábì Yusuf alayhi salatu wa salam ìgbà tí ìyàwó ọ̀gá rẹ̀ tó ní kó bóun wá zina tánábì Yusuf wá sá arábìnrin yìí fọ aláṣọ lẹ́yìn aṣọ rẹ̀ ya ìgbà tí wọ́n wá fẹ́ máa jẹ́rìí lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní tó bá ṣe pé aṣọ rẹ̀ bá ilé alátẹ̀yìn ajẹ́pọ̀ tó ló sọ obìnrin yìí ló fẹ́ sàbúrú ṣùgbọ́n tẹ́ pé wájú laṣọ rẹ̀ ti ya ajẹ́pọ̀ ló fẹ́ fagídí mú obìnrin yẹn ṣé ẹ rí aṣọ ya lẹ́yìn aṣọ ya níwájú kọ̀rí mẹ̀ nìyẹn láti fi lè establish fact nǹkan yẹn ń bẹ nínú fíkúl islami islamic law tẹ́ ẹ̀ bá rí òdodo direct a máa ń lo kọ̀rí náà láti fi establish ẹ̀ ẹni bẹ́ẹ̀ ń sọ pé ó ṣe kínní ó ti rìnrìn irú nǹkan báyìí náà rí lóbi jẹ́ pé nu ṣẹ̀ríà ẹni tó bá pààyàn ẹnìkan ló fọ nígi lórí ṣùgbọ́n ẹnìkan ló mú lọ́wọ́ tán fi fọ nígi ẹni tó mú lọ́wọ́ àti ẹni tó fọ́gi mọ́ lórí ìdájọ́ kan náà ni ìdájọ́ kan náà ni wọ́n lò lè lọ. torí pé kọ̀rí náà fi yé wa wípé òun náà ìǹtẹ́ǹtì kẹ́ni wọ́n lè ẹni tó pààyàn náà lè mú lọ́wọ́ kó ní òpa nínú ṣẹ̀ríà Islam àwọn méjèèjì náà ni kò yí sọ̀rọ̀ wípé àbí lọ́yà nínú òfin náà ẹ conspiracy náà ń pè tọ́ nínú òfin ọlọ́run bẹ́ẹ̀ àbí ṣùgbọ́n lẹ́nu náà pẹ́yìn tó mọ́ òfin yóò pa kò sí tí ó jẹlẹ̀ wọn ò ní pa òun ló dé kíkí pààyàn pọ̀ arimu nínú bíi wípé èèyàn máa ń fi kọ̀rí náà àwọn nǹkan tó rọ̀ mọ́ òdodo tá a bá rí òdodo direct àwọn nǹkan tó rọ̀ mọ́ àfilẹ̀ establish òdodo yẹn ari nínú ó pọ̀ nínú ìtàn ànábì Yusuf alisala àtọ̀sílà ìgbà táwọn ọmọ ẹ̀yà rẹ̀ tí wọ́n mú aṣọ rẹ̀ wá wọ́n wá lọ fi ẹ̀jẹ̀ yí aṣọ rẹ̀ wípé kòkòtò bàjẹ́ bàbá rẹ̀ ò gbà. torí pé kọ̀rí nà jẹ́ kó yẹ wa pé tí kòkó bá pààyàn jẹ aṣọ yẹn gbúdọ̀ fàyà. bó wá ní aṣọ ò ẹ kàn fẹ́ jẹ yí ẹ̀jẹ̀ ni kò tó lẹ́rìí láti establish pé kòkó pààyàn jẹ ẹni tí kòkó bá pa jẹ aṣọ yẹn gbúdọ̀ ya aṣọ yẹn ò wá ya kò tí ẹ̀ lùmbì kan báyìí kọ̀rí nà nìyẹn láti establish pé ìrọ̀lì so èyí ò ní bẹ fáwọn àfa onímẹ̀sì ẹ bá gbọ́rọ̀ kan wá oníbídé ọ̀sán máa parọ́ àwọn afọ́sùn ìrọ̀ ló ń pa kọ̀rí nà yìí ti jẹ́ ká mọ̀ wípé tó ń sọ yẹn ìrọ̀ ni. bákan náà a rí nínú ẹ̀kọ́ tó ń bẹ ní ìtàn ìgbésí ayé ànábì Yusuf min tadbiri Allahi li Yusuf alayhi salam wa lutfi ibi an qadafa fi qalbi azizi Misra ma'ani al-ubuwa. بعد أن حجب الشيطان عن إخوته معاني الأخوة a wípé nínú ẹ̀kọ́ tá a rí mú bí ntọ́lọ́mbà ti fẹ́ ṣe òun náà ni ó ṣe. àwọn ọmọ ẹ̀yà anabi yusuf aleyhisalaam àwọn ọmọ bàbá ẹ̀ ìfẹ́ téèyàn máa ń ní sọ́mọ bàbá èèyàn èṣù ó gbé kó lẹ́nu wọn. àbí èèyàn ó ṣàtìyàn nífẹ̀ẹ́ ọmọ bàbá èèyàn wọn ò nífẹ̀ẹ́ ìfẹ́ yẹn kúrò débi pé ẹ̀ pàdánù ẹ sọ sínú kànga bẹ́ẹ̀ sì ni azizu misra ẹni tó ń wúsì jẹ́ adarí alágbára ilẹ̀ misra ń tiẹ̀ òun Allah subhanahu wa ta'ala ọlọ́run wá fi ìfẹ́ ìfẹ́ bíi bàbá ọlọ́run fi sẹ́mi ẹ̀ ìfẹ́ tí bàbá máa ń ní sọmọ. So ẹ wá wo bọ́lọ̀ ń ṣe tó nǹkan àwọn tó jọmọ ẹ̀yẹ́ ẹ̀ gan wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ àwọn òbíkítà wípé àwọn lè pa ṣùgbọ́n ẹni tí ò wá mọ̀ rí tí wọ́n yé ṣe ìran kan náà ọlọ́run wàá ju ìfẹ́ Yusuf sẹ́nu ẹ̀ ìfẹ́ Yusuf ẹ jẹ́ ká fi sọmọ ọ̀nà wà kọ́ lẹ́lẹ́bí ṣàrọ̀ omi mi sọ lè mọ́ra akérèmí mọ̀tòwà àṣà àyànfà àná àwọn nàbìtàkìdà wọ̀lẹ́dà yóò wúlò fún àbíká fi sọmọ bọ́lọ̀ ṣe máa ń ṣe nìyẹn. ẹ̀yin kárí mọ́ kó rẹ nìkan ọlọ́run dẹ̀ fìfẹ́ ẹni sẹ́mi ẹlòmí eléyìí nínú lùtùfọ̀ ọlọ́run lórí ànábì Yusuf alayhi salatu wassalam bákan náà nínú àánú ọlọ́run ẹlẹ́ẹ̀kẹjọ àánú ọlọ́run lórí ànábì Yusuf ajaba bá ẹwà tí ń bẹ lára Yusuf ọlọ́run ọba ó fi àwọn tó ń mu jáde láti inú kànga ọlọ́run òjè kí wọ́n rí ẹwà yẹn tábà rí ẹwà yẹn ni wọn ò níta ṣùgbọ́n lọ́run fẹ́ kó dúró sí ilẹ̀ misra azizu misra ọlọ́run jẹ́ kí yẹn rí ẹwà yẹn bọ́lá ti máa ń ṣiṣẹ́ rẹ̀ nìyẹn torí bọ́lá ti mọ̀ wípé misra ni anabi yusuf ó ti dúró ibẹ̀ ni wọ́n tà sí táwọn yẹn bá rí ẹwà rẹ̀ ni wọn ò ní ta ọlọ́run ni wọ́n ṣọ̀rọ̀ wù bí sámẹ́ni Wakano fi mìíràn zá ìdí wọn kàn tà lówó pọ́ọ́kú ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ àtàkàmọ́ ló ń tiwa tọ́lọ́n bá fi ẹwà Yúsúfù àwọn ni wọn níta. bákan náà nínú ẹ̀kọ́ tó ń bẹnu ìtàgbésí ayé ànábi Yúsúf òun náà ni pé kúbùrù àwòtá àrímú kìyànẹ́tìlì mọ́kùtìn fi áhàlì wà màlì gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ olóore wa tọ́lọ̀ ń lò ní sábàbí dáadáa fún wa ká ṣọ́ra o ká mọ̀ sí dàgbà fẹ́niyàn. àfa tó kọ́ wa ní kéwòn bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn òbí tí wọ́n bí wa olóore ni wọ́n jẹ́ fún wa àwọn àfa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀gá tó kọ́ wa níṣẹ́ ẹni tó gbà wá nímọ̀ràn dáadáa lérí táwa náà fi jẹ́yìn àláyé ká mọ̀ sí dàgbà wọn. anabi yusuf aleyhi salatu wa salam ìgbà tí ìyàwó ọ̀gá rẹ̀ ní kó wá bóun láṣepọ̀ ànábì yusuf láti máa sọ fún un pé ma'azala ọlọ́run kò sọ mí bẹ́ẹ̀ inna rabbi ahsana maswaya rabbi níbí ẹ inna sajidi kì í ṣe rọ́bù ọlọ́run ní tọ́ka sí bẹ́ẹ̀ ọ̀gá mi tó gbà mí sílé ó ṣe mí dáadáa bó o ní ṣe wá máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ́ níṣu innahu la yuflihu zalimun ọlọ́run ò ní gbogbo alábòsí ò ní ṣoríire gbogbo ẹnikẹ́ni tó ń tó ń tó ń da òkun pojú ṣe jàǹbá fún olóore rẹ̀ yálà nínú dúkìá olóore yẹn ni àbí nínú owó rẹ̀ ni àbí nínú àwọn ọmọ rẹ̀ àbí lára àwọn ìyàwó ẹ̀ ẹnìyàn ò lè la o. eléyìí ń wá inú ẹ̀kọ́ tá a rí mú ànábì Yusuf kóra rẹ̀ dúró pé láéláé ọ̀gá mi rèé ó ṣe dáadáa pẹ̀lú mi mi gbọ́dọ̀ ṣe jàǹbá fún mi naa náà ẹlẹ́ẹ̀kẹwàá àdẹ̀lílù alábàṣẹ̀ríyẹ́tì àǹbíyáì wọlmùsẹ̀lẹ̀ a rí nínú ìtàn ànábì Yusuf wípé àwọn ànábì ọlọ́run èèyàn làwọn náà wọn èṣe màlẹ́kà ìǹtí máa ń ṣe èèyàn ó máa ń ṣe wọn náà ṣùgbọ́n ìdáwọn fi yàtọ̀ sí wa ni pé ń símà ìṣọ́ ọlọ́run máa wà pẹ̀lú àwọn a fi sọ eléyìí ìgbà tí arábìnrin yìí tó wọ́ ànábì Yusuf mọ́ra ọlọ́run ni wọ́n làkọ́dé amẹ́tìbì yìí ẹ rí i pé tóbìnrin yẹn fi bẹ̀rẹ̀ ọlọ́run nígbà tí obìnrin yẹn tó sọ tó tó gbèrò kánábì Yusuf ó ṣe ìwà zìnà wà á kí nǹkan yẹn náà sì sọ kúlú nínú ẹ̀mí ànábì Yusuf náà láwọlá àrùn a bùrọ̀ ànà rọ̀bì tí ìbá ṣe wípé ọlọ́run lẹ́mí rẹ̀ fi padà àmì òdodo tọ́lọ̀ ń fi hàn yẹn òní ìsúmà tí ń bẹ fáwọn ànábì ọlọ́ ṣùgbọ́n ìjọmọ nìyẹn hamabiha tó sọ kúlú adùn yẹn náà wáṣọ náà lẹ́mí ọlọ́run pè padà bọ́ rárá bó o bá lè dẹ́rú ẹ̀ wò orúkọ ọ̀rọ̀ rẹ̀ ò tiẹ̀ ní sí nínú táwọn kanú kan lé ní láti wá sọ fún wa wípé mọ́jọ́ ọkọ rẹ̀ ó bàjẹ́ torí pé ọmọ tọ́lọ́ fẹ́ má bọ ọkọ rẹ jẹ ọkọ bá ti bàjẹ́ èyàn èrí dáadáa mọ lérí ọkọ yẹn mọ. ẹlẹ́ẹ̀kọkànlá bayanu ismatul anbiya wa hifdillah ilahu minal ukuru fi su'i wal faksha àlàyé lérí wípé ààbò ọlọ́run bẹ pẹ̀lú àwọn ànábì ọlọ́run ọlọ́run dẹ̀ máa ń sọ wọn kúrò níbi kí wọ́n ṣubú síbi ìwà pálapàla lóbi jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe sọ̀tàn àwọn ànábì ọlọ́run tó ẹ lè sọ tá ọlọ́run kankan ló ṣe zìnà ó nínú báyìí náà ti sọ yẹn ṣùgbọ́n alukur'an ọlọ́run kan wọn pẹ̀lú pàlàpàlà ọlọ́run máa ń mọ̀ wọn láti lẹ̀ ni ta ala ọlọ́run ní fa báyìí ni àwọn ọlọ́run agbé aburú jìnnà sí nítorí pé inna min ibadina al-mukhlasin ọ̀kan ló jẹ́ afẹ́ sọ́dẹ̀ni ẹ̀ṣà ni ẹni táwọn ọlọ́run fẹ́ sọ́dẹ̀ni ẹ̀ṣà ni kò gbúdọ̀ tún wà pàlàpàlà eléyìí náà ó ń bẹ ní ẹ̀kọ́ tá a rí mú ẹlẹ́ẹ̀kẹtàlá tàbí ẹlẹ́ẹ̀kejìlá hakíkọ̀tù taqwa tábàlẹ̀ yẹn bẹ̀rù ọlọ́run ní bẹ̀rù ọlọ́run muraqabatullahi fil O náà ni kéèyàn ó bẹ̀rù ọlọ́run níbi tẹ́nì kankan ò sí rí yàn kì í ṣe pé kéèyàn wá dé fìlà kan kọ olùbẹ̀rù ọlọ́run sí àbẹ wá wọṣọ wọn kọ olùbẹ̀rù ọlọ́run síbẹ̀ ìyẹn kọ́ àbí ká rí yàn níta kan àwọn ẹni ọlọ́run dé kò sọ ọ́ dẹni ọlọ́run báwo ni kọ̀rọ̀ rẹ ṣe rí pẹ̀lú ọlọ́run tó dá wàhálà tẹ̀kọ̀ eléyìí dẹni pápápá pàápàá jùlọ ìdá tawaffarat asbabul ma'siyati watayassart ìgbà tó o bá ní opportunity àti ṣẹ lọ́hùn ní kọ̀rọ̀ tí ò sẹ́ni tí ó mọ̀ ìgbà yẹn gẹ́lá mọ̀ kó bẹ̀rọ lọ tó o bá ṣẹ lọ. ìtàn Ànábì Yusuf ó dé ká mọ̀ wípé ká tó lè pẹ̀lú lólùbẹ̀rù Ọlọ́run kéèyàn náà tó mọ̀ pé ó bẹ̀rù Ọlọ́run ó dìgbà tí ilẹ̀ bá pa sófo gbogbo míì tó sì lè fi yapa àṣẹ Ọlọ́run ó wà available ọwa a sọ wípé èmi àkọ́fọ́lá hàdà hakíkọ́ tó takọ̀ ẹ̀dá anabi Yusuf wà kọ́ láti hayé dalak arábìnrin yìí sọ fún pé ọya Yusuf mo ti ti gbogbo lẹ́kùn pé kí ṣe ó bẹ̀rẹ̀ kò sẹ́ni tí ó rí wa anabi Yusuf sọ pé kọ́lá mahadala pé la ń jama hakíkọ́ tó tó ṣe níta yẹn ló bó o ní kọ̀rọ̀ rẹ ṣe rí sọlọ ẹ̀kọ́ lélẹyìí èyí tá a mú lákàrà anábì yóò sọ bákan náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹtàlá wujubu dáfún ilfahisha walharubi watakalus minha wa ahliya ọ̀ràn yẹn ni kéèyàn ó sá fẹ́ṣẹ̀ èyàn ó sá nínú ẹ̀mí nítẹsẹ̀ gan èyàn ó sá nítara orí pé ibìkan bẹ tó bá ti lọ bẹ kò sí òṣèlú sá fún bẹ má lọ bẹ náà àwọn ọ̀rẹ́ kan bẹ tó bá ti ń bá wọn rìn ó rí i pé kò síjọ́ tó bá wọn rìn ó ṣẹlọ̀ níjọ náà àwọn ibì kan bẹ tó máa jókòó sí ó rí i pé kò sígbà tó bá ti jókòó síbẹ̀ irun wákàtí márùn-ún rẹ̀ níjàmọ́ kì í pé sá fúru bẹ̀ àwọn kan bẹ tó ń bá wọn rìn kò síjọ́ tó bá wọn rìn bó o bá ṣe zìnà ó ṣe ń tó súnmọ́ zìnà àbí kí zìnà má nítumọ̀ lójú ẹ̀ torí àwọn èèyàn bẹ́ẹ̀ sá fún tí a bá wà nábì Yusuf alayhi salatu wa salam mm. ìgbà tí arábìnrin yìí fà mọ́ra pé ó yá ó bá sa wà sábà kọlbà bó ṣe sá obìnrin náà gbà tí ó sá débi ẹnu ọ̀nà ìgbà tí ó débi ẹnu ọ̀nà wà kọ́ dat kọ́ sọ omi dúbòrì obìnrin yìí fa aṣọ Yusuf lẹ́yìn ó sì fàyà jẹ̀mọ́ kí ni Yusuf fi sá sókòbó ni kì í ó lè súnmọ́ obìnrin ṣùgbọ́n sá fún ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ nìyẹn ẹ jẹ́ ká sá fún ẹ̀ṣẹ̀ náà nínú ọkàn nínú ẹ̀mí nínú ara nínú àwọn tá a máa bá rìn láwọn ibi tá a máa jókòó sí ẹlòmíì ó bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n gbà tí status tún yàtọ̀ tówó dé àwọn tó tún bá rìn àwọn tí ó bẹ̀rù ọlọ́run níjọ́ tí ó mọ̀ pé òun ti sọnù níjọ́ tó bá padà sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ àkọ́kọ́ ni ó rí i pé mo ti yàtọ̀ sẹ́yìn o lè má yàtọ̀ torí pé lẹ́wù àwọn tó tún bá rìn àwọn tí wọn ò rí rìbá ní rìbá wọn ò rí tí tó burú kéèyàn lọ gbowó ní báńkì kan fi interest sí àwọn ò rí tí tó burú torí pé táwọn fi ń lówó ni ṣèdí tó fi jẹ́ pé èèyàn máa ń gbé ẹ̀sìn èèyàn sá kúrò níbi tó lè kóbá bákan náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrìnlá ìsáàrù máa إذا كان سببا للوقوع للوقوع في المحارم kéèyàn ó gbọ́lá fún ìtẹ́mi èèyàn kọ̀ kéèyàn ó pìrìfà rẹ̀ ìtẹ́mi kọ̀ kéèyàn ó pìrìfà rẹ̀ ju nǹkan tẹ́mi ń fẹ́ lọ pàápàá jùlọ téèyàn bá rí i pé ìtẹ́mi ń fẹ́ yẹn yóò mú yẹn sẹ́ lọ yóò mú yẹn sẹ́ lọ alàtẹ̀bí lè lè mi fà lápèjúwe ibìkan bẹ́ẹ̀ mo má kojú èèyàn wá ń jọ kan ọ̀dọ́mọkùnrin ó ní ọ̀nkù kan ọ̀nkù rẹ̀ yẹn wà lábùjá ọlọ́run sì kú láṣìírí ṣùgbọ́n ọmọ yìí ń tiẹ̀ bàbá rẹ̀ ìwọ̀nba ni ṣùgbọ́n wọ́n rẹ̀ sì ń ṣe wọ́n ń kírun lásìkò wọ́n ń ṣe gbogbo ẹ̀ kò wá sígbà tá a bá ní ọlídé ẹ̀gbọ́n bàbá rẹ̀ yóò ní kó wá lọ ọlídé làbújá bọ́ bá sì lọ lóòótọ́ gbogbo gbádùn ni yóò ra sọ wọn wọn sì ṣọpẹ fún wọn wọn sì ẹfẹfẹ ṣùgbọ́n nǹkan kan ò ní wípé kò ní rí wákàtí márùn pípé níbẹ̀ gbogbo inú ilé bẹ́ẹ̀ bá dénú ilé ẹlòmíì gbogbo igun inú ilé pátá ní tẹlifíṣàn wa níjọ́ tí mo rí tẹlifíṣàn ní tọ́ílẹ̀tì yẹ̀rọ ọlọ́mbà mi mo tún fẹ́ máa béèrè pé tọ́ílẹ̀tì ni mo ń sọ ní ìtẹ̀ náà àfà tọ́ílẹ̀tì náà ni kíchìn tẹlifíṣàn wà bẹ́ẹ̀ mo ní oúnjẹ ò ní jóná báyìí pé because àwọn fíìmù tó ń wò lọ yẹn tí madam táwọn bá tún wà ní kíchìn kẹ́lẹ́ mọ́ fọ́ọ̀lù ẹ̀ kó mọ́ dàbí nípa deprive fún wọn. ìgbà tó ọmọ bá lu ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ ìròrí ló ti tọ̀ sí. ṣé ẹ mọ̀ pé ẹ̀mí ó dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan yẹn torí pé yóò rówó yóò rí gbogbo ẹ̀ kéèyàn ó tẹ ntẹ́mi fẹ́ mọ́lẹ̀ ẹ̀mí ọ̀fẹ́ kó o má lọ wá sọ pé ní ìní lọ yóò lè lára o nítorí kí n má bàa kó sínú àṣẹ a gbọ́dọ̀ train ẹ̀mí wa débẹ̀ yẹn ìjókòó mi bẹ táyìn bá ti yàn sí tó o sì mọ̀ pé tó o bá lọ yóò já owó ṣùgbọ́n o rí i pé ọ lọ kó sínú ẹ̀ṣẹ̀ personality rẹ níjókòó yẹn àwọn èèyàn ò fi rọba stamp ìyapa àṣẹ ọlọ́run wọn ò ní lè bí ìsàsù lágbájá sheik lágbájá náà wà mẹ́ẹ̀ mà lọ ẹ̀kọ́ nìyẹn kì í ṣe gbogbo omi tó pè yàn sílẹ̀ yẹn máa lọ ara o kì í ṣe gbogbo ẹ̀ mímí ń bẹ kì í ṣe pé òbí sì ò ní lọ ní nígbà ẹ̀ ti wá bẹ̀ kódà pírẹsidẹ̀ntì wá kódà gbogbo àná làbá gọ́vùnà lọ́wọ́ àgbà pírẹsidẹ̀ntì lọ́wọ́ àwọn tó fọ́tò pẹ̀lú president nígbà yẹn wá ń kọ́. gbogbo omi tó yẹn bá ti mọ̀ wípé ó lè bí ìpalára báyàn nínú ẹ̀sìn èèyàn bó ti wulẹ̀ kí àǹfààní tara wà ń bẹ̀ tó téèyàn sá fún. anabi yusuf salatu wa salam oni qala rabbi ahabu ile mimma yad'unani ilayhi. jama ẹ̀wọ̀n kì í ṣe tó dà anabi yusuf dẹ̀ bẹ́lẹ̀ pé rẹ̀ ọlọ́run kí n lọ ẹ̀wọ̀n ó tẹ́ mi lọ́rùn ju kí n wà níta n ṣe ó ní ọlọ́run wà ilà àtẹ́sìrìfù ànìkè ìdàhùn ìrẹ̀ ọlọ́run tó o bá sọ mi tó o bá là mí níbi ètè àwọn obìnrin yìí asubu ilẹ̀ yìí nà màá mọ̀ ṣubú èèyàn ni mí wà á kún nínú ìjà ìlú màá sì lọ bọ́ sípò ọ̀kan nínú ẹni tọ́rọ̀ yìí jẹ́ mi lọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ọkàn ṣùgbọ́n níbi tọ́kàn gbogbo ohun tí ń ní mùsùlùmí lẹni tí ó máa yẹ nǹkan wò ó wò dáadáa kó tó dára dé tí ò ní bàmí lẹ́sìn. ẹlẹ́kẹ̀ẹ́dógún alilmu naafi ìmọ̀ tó dájú tó sì ṣàǹfààní asan musabab lè nàjà òun gan ni màá láyàn ìmọ̀ bọ́lá bá fún ọ ní ìmọ̀ tó pé tó lálùbáríkà tó wúlò tó ṣàǹfààní fún wọ táyé sì ṣàǹfààní látara àmọ́ yẹn kò ní ìdíkọ onílé nǹkan káàkiri mọ́ má lè owó má sì lè ayé ìmọ̀ ni ó máa là ọ́ ìmọ̀ ni ó máa fa dáadáa fún ọ tó bá ti jẹ́ ìmọ̀ tó jẹ́ bẹ̀rù ọlọ́run tó pé tó wúlò tó lè ṣàǹfààní kí ló gbé kí ló jẹ́ ká yóò mọ ànábì Yusuf ní ẹ̀wọ̀n ṣèbí mọ̀ ní òun ó tún màá la yín fún yín ó sì dá mi lójú gbogbo ìmọ̀ téèyàn bá mọ̀ tó bá dá yàn lójú kì í febi pààyàn la abàdà ọ̀là ó máa wà ń bẹ̀ sòkè yẹn náà máa jẹ́kọ̀ọ́ fáwọn atajọ́ máa kẹ́kọ̀ọ́ ó sì sẹ̀ wọlé kéwú ó ti ń sáré gbọ́ fẹ́ máa lo mọ́tò ọkàn dára ẹ̀ láàmú ni ọkọ̀ ń gẹnu òníjọ́ wálé kéwú máa tó o ní wálé kéwú mọ́ ọkọ̀ o ṣe dúró dìgbà tó lọ́wọ́ o ṣe fún ìmọ̀ ni kó o lé wàmọ́ rọ́ọ̀mọ̀ wú rọ́ọ̀mẹ́lì mahari bakula ha wàmọ́ haza wú kọ̀dà haza kula mọ̀tọ́lì ní ẹ bá ti ní ìmọ̀ tó wúlò pẹ̀lú ògo ọlọ́run gbogbo nǹkan ló ti ní ìmọ̀ ló la anabi Yusuf ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún توظيف ما اختص الله بعبد من علم وجاء ومنصب وغيره لدعوة إلى الله تعالى والاعتراف بفضل المنعم gbogbo tọ́lọ́n bá fi sàánú èèyàn tọ́lọ́n fi jíǹkí èèyàn láàrin ọgbọlọgbọ èèyàn ìwọ nìkan lọ́n ṣe nǹkan yẹn fún ó lè jẹ́ ìmọ̀ ó lè jẹ́ ipò ó lè jẹ́ ọlá ó lè jẹ́ àjùlọ nínú gbogbo fámìlì ìwọ ọlọ́run sì fà ọ́ yọ kì í sọgbọ́n rẹ o má lo nǹkan yẹn láti fi gbéraga o má lo láti fọwọ́ lágbá ẹlòmíì lójú lò ó láti ṣe dáwà lò ó láti ṣe kíni láti pèpè sójú ọ̀nà ọlọ́run nínú fámìlì yín bàbá kan kú wọn wá múra kan fáwọn abẹ́ sòkú bí wọn ò sì rí ọ wọn ò lè ṣe nǹkan kan nígbà wá débẹ̀ wọ́n ní ẹ àti mọ̀ pé ìwé èso kú jẹ ọlọ́run ti fi ọ́ kíá táfọn alówó àwọn ọ̀rọ̀ màálù kódà mọ́ wá ìwọ náà wá ní sọ ma pé èmi ò ṣe màá fún yín lówó ṣùgbọ́n mi ò ní wọ́ là sọ fún wọn pé níbi a ṣe ìgbéyàwó àpalẹ̀ rẹ tẹ̀tẹ̀lẹ̀ palẹ̀ rẹ gan ọlọ́ọ̀ni ó rẹ à ń náwó fún yín ṣùgbọ́n lẹ́yìn mi ò ní fún yín lówó kankan ẹnìkan kò ti gbọdọ̀ gbé nǹkan náà ọlọ́run ti fi ọ ní sípò àṣẹ kì í sọjọ́ orí o ó lè kéré máa lo ipò tọ́lọ̀ ń fún ọ láti ṣe dáwà ìwọ ni president ìwọ ni governor ìwọ ni aláṣẹ lòó láti pèpè sójú ọ̀nà lọ owó ọlọ́run fún ọ ni ipò kan ọlọ́run fún ọ ni láàrin kan ìwọ ni wọ́n ń dá ọ̀rọ̀ dúró dè máa lo ipò yẹn láti pèpè sójú ọ̀nà lọ ẹ̀rí pa anabi yusuf alayhi salatu wa salam ìmọ̀ tí ọlọ́run fún anabi yusuf ìmọ̀ ìtumọ̀ àlá ẹ̀rí pípa tí wọ́n bí léèrè kò tí ìtumọ̀ àlá yẹn fún wa wá àti ń ṣe wáàsí lọ́kọ́ ṣe fún wa rẹ́gẹ́dẹ́ onídàálíkùmá mimma allamani rabbi inni taraktu millata qaumin la yu'minuna billahi wa hum bil akhirati hum kafirun. wáàsí lọ́kọ́kọ́ ṣe tó pọ̀ lẹ́yìn ìgbà yẹn ló tó yẹ sọ wàá túmọ̀ àlá ó lo ipò ìmọ̀tọ́lọ̀ ń fún yẹn ó fi ṣe wáàsí ọlá tọ́lọ̀ ń fún ọ ìmọ̀ tó fún ọ owó tó fún ọ ipò tó fún ọ àtìlọ́ tó fún ọ dáwà ni ó fi ṣe dáwà ló fi ṣe àwọn ọ̀rẹ́ wa kan barakallahu fihim kọ́lọ́n kò sí àlékún àlùbáríkà wa àti tiwọn náà ẹnìkan tó ń jọ́rẹ̀ wa ó fẹ́ ṣèyàwó nìbàdàn lọ́dún náà ìgbà tí wọ́n wá lọ yọjú tí wọ́n fẹ́ mú àsìkò ojú ẹni ìyà náà fi wá fáà ọmọ ká sọ wípé tọ ẹni tó ń fẹ́ fẹ́ nìkan so igi ẹ̀ ṣẹ̀bù ìgbà tó ọmọ ká ti ya <laughs> bàbá rẹ̀ péjọ ẹ sá mú ọ mú ọ wá gbà débẹ̀ bàbá ń sá ẹ̀rí wọn bá ṣe rí hmm, bí ìbá ṣe pé ọmọ mi ìbá jọ ni bàbá yọ ṣe irú irú àwọn rádàrà tẹ́lẹ̀ bàbá yẹn sọ ọ̀rọ̀ púpọ̀ níjọ náà ẹnu wọ̀ gbọ̀rọ̀ báwo la fẹ́ gbàgbà ó sọ ọ̀rọ̀ ṣùgbọ́n máyì sí ìtùgbẹ́ni tó ń fẹ́ fẹ́ mi afáyọ̀ ọ̀sẹ̀ kò sẹ̀ kankan o ẹnu pé súnà ṣùgbọ́n ríù náà ni owó sì ni bàbá ń wá ìgbà tó wá di ọjọ́ nìka àwọn ọ̀rẹ́ wa kásìn bẹ bára kan láàbì nígbà tó wá pẹ̀lú wọn ni ẹ fi wọn lẹ̀ ọkọ̀ tí ó wọ ọbẹ̀ yẹn jọ náà subhanallah àwọn gan ọbẹ̀ ta jẹ̀mọ́ ìjọba wí àwọn ọkọ̀ tí wọn ò rí rí ó tó tẹ̀lé ra wọn ni mo wá ní àṣé ah, kì í ṣe àṣehàn lélẹ̀ wọn ní àwùsá ah, kì í ṣàṣehàn dáwà ni <laughs> ìgbè dáwà ọkọ̀ ẹ̀ tó tẹ̀lé báyìí ni wọn wá nítọ̀ àwọn tẹ́ ẹ pè lólòsì bàbá ẹ̀ pé ẹ̀hẹ́n àwọn àná fi ti dé àpọ́nlé <laughs> ah, ọmọ nìyẹn mọ̀ fẹ́ràn ayé o àwọn àbá ẹgbẹ́ àwùjọ àdáwà ni àwọn akọ̀ sí yàrá àwọn òrí láyé tí èyí lè gbé wọn lọ tọrọ ẹ̀ ẹlòmíì ọkọ̀ mẹ́ta tó ní gbogbo ẹ̀ lówó kalẹ̀ pé kọ́dà olùjẹ́pẹ́ nìkan ni ó wà nú ẹ̀ ẹ sá máa tó lọ bẹ́ẹ̀. mọ́tò ẹ̀ wá ń tẹ̀lé wọ́n wá ń taná báyìí wọ́n wá ń tẹ̀ àwọn wo lóde wọn àwọn àna <laughs> ẹ wo mọ́ nìyẹn. sòkìlá ẹ̀fọ́ ayọ́mbẹ̀ ni pé ìtọ́lọ̀ ń fẹ́ nìyẹn ẹ bó ṣe fi dáwà dáwà ló fi ọkọ̀ yẹn ṣe níbẹ̀ ẹlòmíì ó sì ní ọkọ̀ náà àtẹwó olóṣó ní òfin máa kó. sòkìlá ọkọ̀ ṣàánú bákan náà nínú ẹ̀kọ́ tá a rí mú nínú tànàbí Yusuf ujub adamu ta'affud bil fasad ma ujudil qara'in kéèyàn ó wà níbi tí ò da kéèyàn sì má tẹ̀mí àìda ẹlòmíì tó bá wà láàrin yẹn dáadáa ní ó da tó bá ti wà láàrin àwọn ẹni burú báyìí lòun náà ó burú lójú ẹsẹ̀ ẹwà nàbí Yusuf inú ẹ̀wọ̀n lànàbí Yusuf wà oríṣiríṣi àwọn ẹ̀pàlàpàlà ni wọ́n wà ní ẹ̀wọ̀n síbẹ̀síbẹ̀ wọ́n sì tún sọ fún anabi yusuf pé inna naraka minal muhsinin dẹ́sọ́ àti pé inú ẹ̀wọ̀n ló wà àwọn a ah, èèyàn dáadáa ni ọ́ ìṣesí rẹ̀ ò yí padà dẹ́sọ́ àti wípé ó wà nú ẹ̀wọ̀n ẹ̀kọ́ ni fáwa náà ẹlòmíín bẹ bẹ́ẹ̀ ṣe rí bí lọ́dà ó bọ́ba yìí kọ́rọ́ ọmọ mi bẹ ẹ máa kí yóò máa ṣe gbẹ ẹjọ́ láti níṣẹ́ tó bá ti wọ skul báyìí ẹ pàdé rẹ̀ ẹni kì í sùn kẹ́kọ̀ọ́ látara ànábì Yúsúfù ọkùnrin mi náà sì ń bẹ ń kírun ṣe gbogbo ẹ̀ ọkàn ṣe bírí lọ́ba ọlọ uk yọba máa dún ẹran bí ó ṣe máa dún nù yọba fi ǹda ṣe bí máa kírun gbà kan náà mẹ́ẹ̀ mẹ́ẹ̀ ó ti sáré yí padà ẹlòmíì ó sì máa gbá àárín àwọn èèyàn burú jù lọ dáadáa ní àánú ọlọ́ọ̀ni o ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ bákan náà mashru'iyyatu tabri'ati an-nafs mimma nusiba ilayha zulman wa talabi taqassi al-haqa'iq li ithbat al-haqq. ó dáa tí wọ́n bá parọ́ nǹkan kan máyàn kéèyàn má gbà títí tí wọ́n fi ìdí òdodo múlẹ̀ nítorí ò ṣe wọ́n lọ ṣe àwa ni ẹja dá mi lórí àìrọ́ ẹ mú ẹ̀rí wá onímọ̀ ń ńgbà mí ẹlẹ́mi ọ̀bọ̀ sórí social media níta àfọ òṣè yọmọ parọ́ mẹ́ni yẹn ó lè ló gbowó sáwọ́dí ó lè níbẹ̀ tí ń wo àwọn pàdé ìlú babaláwo ìjọ kan àwọn pàdé ìlú ti ń gbẹ́ bọ ẹ wá ní kẹ́ni yẹn mọ́ sọ̀rọ̀ kó dákẹ́ nígbà ẹni yẹn bá fi òfin gbé wọn máa bá ṣe fi ń gbéra wọn lórí social media ẹ rí nígbà bá gbé tán ẹ ní tí mo sọ yẹn mo ṣe sí sàlàyé láyé àwọn mùsùlùmí kò dáa ká mọ̀ gbéra wa ah, òun ṣe ń sọ̀sọ́kùsọ wọ́n sọ pé ó lè ní ó ilé ìṣó lè ọwọ́ dákẹ́ wọn ò ní tó súnmọ́ náà ní kò yẹ pé o lè má jẹ́ o lè grade one ṣùgbọ́n bá bí grade two or three ọ̀ jẹ́ àgbẹ̀yìn bá ṣàfihàn tí èsè tèèyàn ké èèyàn gbúdọ̀ fẹ́ rí ìdí òdodo múlẹ̀ tí wọ́n fi mọ̀ pé èèyàn ṣẹ̀gbẹ́ anabi yusuf alayhi salatu wa salam ìgbà jáde inú ẹ̀wọ̀n ó ní kí n tó jáde àwọn obìnrin tí wọ́n ní èmi ni mo fẹ́ bá wọn ṣe sì náà níbo lẹ sọ̀rọ̀ wọn dé o ni ọ̀já dé o títí táwọn obìnrin yẹn fi sọ pé hmm, olóòótọ́ ni Yusuf àwa làgbè wa burú pẹ̀lú ẹ̀ ìgbà ni Yusuf tó jáde ẹ̀kọ́ náà nìyẹn ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́kàndínlógún náà ìdá àròdà lọ àyè ẹ̀fọ́ abdan sha'nan allamahu min al-ilmi hajabahu àmbèrè bọ́lá bá fẹ́ gbé ẹnìkan ga ìmọ̀tọ́lọ́hún ìǹkatọ́lọ́hún ó ṣe fún kò ní í ṣe nìkankan nínú àwọn tó wà bẹ́ẹ̀ bí wọ́n ti gbogbo ẹ̀yin ogún ẹ̀ ìmọ̀ òun nìkan ni ọ̀ma ẹ wà nẹ́bẹ̀ ádámù ẹsẹ̀ lẹ́sẹ̀ wà á lámà ádámù lẹ́ àsùnmọ́ àkúlà tó máa ọ̀rọ̀ dá lálẹ́ màláíkà ọlọ́run ní ẹ̀yin màláíkà ni wọ́n ń gbé nǹkan báyìí ọlọ́run fi fi fọ́ wọn ṣe rí báyìí kọ́ lọ́gá ni. sòkè ló ń bínú sí. anábì yusuf alayhi salatu wa salam àlá ọdún yẹn tó bá lá kò sẹ́ni tó mọ̀ tuma àlá wọn. àwọn táde ń tú àlá wọn wà kò sẹ́ni kankan tó mọ̀ anábì yusuf nìkan ló mọ̀. lèyà kiri ya amúran kánà mọ̀ fòlà. bẹ́ẹ̀ lómi ìbá tún lọ ọmọ ẹni yusuf lè má jáde lẹ́wọ̀n. ẹ wò sí ọlọ́run ọlọ́run jẹ́ gbogbo wọn wọn ò ní ì mọ̀ ọ́ nìkan ní ò mọ̀ bákan náà ẹ̀kọ́ ogún tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ azira'a afdal wasilatin litaraqi bayna al-umam wa anna jami al-wasa'il ta'tamidu alayha iṣẹ́ oko agric agriculture òun gan ni ìlọsíwájú orílẹ̀-èdè lóró gbọ̀kúnlé lónìí ẹ̀ technology kí ni technology fi ń develop raw materials ṣe bí agricultural products náà ni ẹni tí ó sì jẹ́ ní láàbù yọ jẹun yóná. àyà yìí nínú sọ́ọ̀tù Yusuf ó jẹ́ kó yẹ pé azira'a iṣẹ́ oko orílẹ̀-èdè tó bá fẹ́ ga láyé ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ kò ní ká mójútó. gbogbo èyí tó kù technological advancement yóò máa bá ẹ̀rọ oúnjẹ jẹ ẹni tó jẹun tó yó ní máa ronú lọ́wọ́ àmì ló ń ṣe rìṣáàsì ẹni tẹ́bi ń pa oúnjẹ nìkan ní ó ronú oúnjẹ ni bẹ́ẹ̀ sì ni kí orílẹ̀-èdè ó dàgbàsókè láti lè máa pòdúsì gbogbo tí wọ́n bá fẹ́ jẹ kí wọ́n má lọ kó wá látẹ̀yìn odi orílẹ̀-èdè yẹn kò lè pẹ́ ga torí pé gbogbo ayé gbogbo tẹ̀yìn nìyẹn ẹ máa kó wá fún wọn ní kálífóònù lóúnjẹ yìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe technology ẹ depend lórí agricultural product ẹ mara lọ́dọ̀ wọn náà padà ga eléyìí ẹ̀kọ́ ń bẹ̀ fún gbogbo àwọn tó ń darí tó jẹjọba ẹ facilitate ọ̀rọ̀ iṣẹ́ oko àwọn ọ̀dọ́ fẹ́ ṣiṣẹ́ wọn fẹ́ dáko nígbà bá dáko tó pé kó o oko nǹkan ìwọ tó o gan ó ká tó wá sọ pé o fẹ́ fi ọ̀kadà kó èrè oko jáde òní lè rí kó jáde àbó dúró sínú oko ibi tó dúró sínú oko náà láti ti wá jí ọgbẹ́ ṣé wọ́n dà kó mọ́ ẹ̀kọ́ wa ń bì fún àwọn ìjọba wa kí wọ́n ṣe iṣẹ́ oko kí wọ́n ṣe nírọ̀rùn bí orílẹ̀-èdè kan bá lè produce oúnjẹ tí ó máa jẹ tí ò ní bùkátà sí pé àlọ́ máa gbóúnjẹ láti ẹ̀ wọ́n báwọn yẹn ṣe gbógun dìjọba lórí pé wọ́n ti bọ́dà bí kẹrẹsì máa wà láti ìjà ká máa gbé tiwa ẹ ẹ ní kan ẹjọ máa kó fún àwọn ẹjọ máa kó fún sẹrù ni wà ní. à nílẹ̀ tá a lè gbin ráìsì sí ni. bá a lè ti bọ́dà nígbà náà àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ẹ má jọ yà yẹn lọ ìsáná wọn tún máa bá a kó wa ìsáná wọn tún bá a débi wípé àwọn bèrèsíà táwọn èèbó ti lò kù pátá tòkúnbọ pátá wà ó tí mo rí ẹ̀rọ lọ́nbà mi tòkúnbọ pátá bóyá ó sòpá ló lo pátá ń tì bẹ́ẹ̀ kó wá nàìjíríà á tún pélé lérí láti ní made in China ìyá ní ń jẹ́ wàhùn jẹ́mọ́ ẹ wo ohun tí ọ̀rọ̀ ètò nípa oko dídá iṣẹ́ ọ̀gbìn tó sọ àwọn ará alẹ́ ní síràdà ó di ó sọ wọn di pé gbogbo ayé wọn wá di pẹ̀lẹ́ wọn lérí ẹni tẹ́bi ń pa kílẹ̀ ẹni ó mú wá tó ní tí ò ní filẹ̀ oní tẹkinọ́lọ́jì ọ̀yà tẹkinọ́lọ́jì ọ̀yà wá á fún kókó ráìsì kan yóò bẹ́ẹ̀ má so wàá kalẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó ń bẹ nínú súrà yìí ni nítorí wípé ọlọ́run ní summa ya'ti min ba'di dhalika 'amun fihi yughāthu n-nās ọdún mi ò padà dé tó pé gbogbo èèyàn láyé ẹ̀yìn lẹ́mọ̀ bọ̀ wọn jẹ̀mọ́ ẹni tẹ̀ ń bá ń bọ́ ẹ ti dọ̀gẹ́ ẹ̀ tó bá ti di arí ẹ̀nu kò sóun jẹ́ o. ẹ wà dáná bí sọ fún àwọn ọmọ ìyá rẹ pé bẹ́ẹ̀ bá ti má búrò yí wá fàlà kẹrẹlà làkún yín bí fàlà taqrabun àní ah, fún yín lóúnjẹ kíá wọn bá burú wọn wá ẹ wá ní amẹ́ríkà ń kọ̀ǹtró wọn ń halẹ̀ ẹ jẹ́ máa fi ìbọn weapons kan máa fi halẹ̀ káwọ́ oúnjẹ gbá wọn mú ìbẹ́ tó bá jẹun yóò yìnbọn tí wọ́n kàdà ìgbà táwọn kéékèèké kò sí primary school including secondary school ẹ̀ ní garden nǹkan tá a sì máa ń mú jáde ń bẹ̀ kì í kéré ẹ̀fọ́ agbèsù àti gbogbo ẹ̀ sùn ó tún tà níbẹ̀ àwọn tíjà sì ó tún kó lọ lébẹ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ oko gan-an ní ìsìn àwọn yóò pa tó bá jẹ́ pé mò ń dáko àwọn ìgbà ah it translates ayé ẹ ti bàjẹ́ o ah bí ìgbà tẹ́ ní ẹ títí ẹ títa kọ́ fẹ́ lọ fẹ́yàwó sìn kó o débẹ̀ pé iṣẹ́ wo ni àfẹ́ ń ṣe ah, àgbẹ̀ ní mí ah ò rí graduate ò rí <laughs> irọ́ sì ní jẹ́ graduate irọ́ irọ́ èyí lẹ́yìn ọ̀jẹun ọjẹ́ graduate ṣé certificate ọ̀rẹ́ sórí iná ọmọ sún jáde iṣẹ́ àgbẹ̀ kì í ṣe jẹ́ tèèyàn fojú kéré ọlọ́run fẹ́ kó yé wa nínú ìtàn ànábì yóò sọ. ẹ̀kọ́ twenty one mọ́kànlélógún fadilatu sidqi wa qawlul haqq walau kana ala nafs ọlá tó ń bẹ fún kéèyàn máa sòdodo. So kódà kó ṣe pé òdodo yẹn báyàn wí kéèyàn máa sọ nítorí pé àwọn obìnrin yìí wọ́n padà sòdodo wọ́n láwọn làwọn fi ẹnu ìfẹ́ ìbàjẹ́ pé Yusuf ọ̀rọ̀ yẹn bá wọn wí wọ́n ní kúnà aṣàlélà má alimna alẹ́ ìmísù àwọn ọmọ Yusuf pẹ̀lú ìbàjẹ́ o kọlá tìmúrátù aziz ìyàwó ọ̀gá Yusuf gan tó gbèrò ìbàjẹ́ pẹ̀lú Yusuf ó ní alhàn asalak báyìí òdodo ti fojú wọn o anarọ̀ wàtú anọ́ọ̀sì èmi ni mo pè é kì í sóun lọ́wọ́ bá mi wà ìnà wúlá mi náà sọ òkè òdodo ni Yusuf ń sọ olódodo ni ẹ rí i pé obìnrin yẹn sọ òdodo bó tilẹ̀ jẹ́ pé òdodo yẹn bá wí subhanallah ẹ rí ọmọ ìyá mùsùlùmí báyìí yóò dẹ̀ pa irọ́ nítorí pé ó fẹ́ dìfẹ́ǹtì ẹnìkan wọ́n pẹ̀ kó jẹ́ kí bó lọ́rọ́ ṣe rí yóò ṣe parọ́ nǹkan ṣe wá púpọ̀ ló lè dé wa kódà àwọn èèbó dáa ní wò lẹ́sìn ọ̀kan náà ọmọ ìyá wa ń sọ dọ́wọ́ pé ẹnìkan wà lókè lórí ọ̀fẹ́ ó wá ju bíi kéèyàn ó mú múrasì kó wá jùlẹ̀ láti òkè ìmàdí kìíní yẹn ọjà bọ́ wọ́n pàtó ọkọ̀ kan síta ó wá bá gíláàsì ọkọ̀ yẹn bá fọ́ ṣẹ̀fọ́ àwọn ọlọ́pàá lọ kiri ó ṣeré ọlọ́pàá ọlọ́pàá yẹn wò kè ó rí kè yẹn ní nǹkan yẹn ti wá ẹ máa wo nǹkan o ẹni tó lọ kọ̀ọ̀kọ́ lọ́pọ̀ o. ó ẹni báyìí òkè ṣe inú ilé tí ọ̀lẹ́ ti ń jà yẹn ọkùnrin mélòó àti obìnrin mélòó a ní ẹ máa bọ àwọn ò lè wá báyìí ìtawà bá fẹ́ra nìyẹn eléyìí tá à ń sọ yìí kì í ṣe ẹni tó ní o pé òun ni láti ló láti ẹni gòkè ilé yẹn ìgbà tó ta ló ju ọ̀rẹ́ òun yìí ló jù ẹni ẹ̀rẹ̀ jáde pé òun ló ń jù wọ́n dẹ̀ fáìn ẹ̀ òun àti ẹni tó sọ pé òun ló jù wọ́n fi ọjọ́ ń ṣeré papọ̀ mo ń tọ́ bá jẹ́ pé nàìjíríà ni ilẹ̀ yorùbá bọ́lọ̀ bá ti fọ̀tẹ́ ẹni hàn ni kò tó àṣírí rẹ̀ òdodo lẹ́ni yẹn sọ ṣùgbọ́n níbi àwọn èèyàn mọ̀ ṣèbàjẹ́ báyìí àdẹ̀ni lè sọ̀rọ̀ wọn síta ní tó jẹ́ kí boko haram ó pọ̀ nìyẹn ṣe bí àwọn èèyàn láàrin wa náà ni wọ́n àwọn èèyàn láàrin wọn náà ní bandit bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó jẹ́wọ́ àwọn ọmọdé ẹjọ́ ń gbàdúgbò náà ni wọ́n ń fọ́lé lóru ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n ó kẹ́ni tí ó sọ̀rọ̀. bákan náà ẹ̀kọ́ eléyìí ti méjìlélógún أعظم مراتب الخيانة بعد كفر بالله ورسوله زنا زنا المحصنات أو المحسن إن تطبجوا نجنبا lẹ́yìn ìgbà tí èèyàn bá kọtọ́ lọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ oníkéyìn ó ṣe zìnà pẹ̀lú obìnrin tó wà ní ọkọ àbí ọkùnrin tó ti níyàwó kó lọ ṣe zìnà kìyànà tó tóbi ni kó wà ń lé ọkọ kó mọ ìyàn lè mọ ọkọ rẹ lára jàǹbá tó tóbi ni lẹ́yìn pé kéèyàn ó ṣe kúfúrú sọ́lọ́hún kò sí jàǹbá tó tuntun mọ́ ọlọ́run kò ṣe wá ń àbí kò níyàwó ńlé kò tún láwọn àlè dẹ́fà ó lálẹ́ lẹ́kọ̀ọ́ níjọ́ tó bá gbèrò lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ alẹ́ oní oṣù níjọba lọ Maiduguri ó lálẹ́ kan bẹ̀ níjọba lọ Sokoto ó lálẹ́ kan bẹ̀ Kútọ́nu ó lálẹ́ ń bẹ̀ ìyàwó sì ń bẹ lákùrẹ́ ìjàmbá tó tóbi ni ìgbódà bá wo bọ́lá ń ṣe ròyìn rẹ̀ ìgbà tí arábìnrin sọ onígbàlẹ́kà lè yá alámà á ní lámú àhún ní òbèlèkè mo fẹ́ kọ́kọ́ mi ó mọ̀ wípé mi ò ṣe jàǹbá fún lẹ́yìn kí ni jàǹbá yẹn náà zina khiyana azina khiyana jàǹbá ni. 23 twenty three min àdá ilmùmí nọ́ọ̀sù ọ̀tá ọmọnìyàn ọ̀tá mùmìnì tó tóbi jù ẹ̀mí wa yìí ọ̀tá wa ni o torí pé èṣù lè tètè gbàbẹ̀ wọlé ṣì wá lọ́nà ọkàn rẹ náà ní ìṣó gbà wọlé ìdí ìtòwò jẹ́pọ̀ ọ̀ràn yẹn ni ká mójútó ẹ̀mí wa ká ṣàfọ̀mẹ́ wa ma ubari nafsi inna nafsa la ammaratun bisu ẹ̀kọ́ kẹrìnléní ogún ìṣòrọ́tù ilmi wal amana fi man yatawalla mansaban yaslu bi amúrò àmà májẹ̀mú ni gbogbo ẹni tí ó di ipò gíga mú tí ó ma ṣàkóso àwọn èèyàn májẹ̀mú méjì gbúdọ̀ wà lára ẹ̀ àlẹ́ẹ̀lìmù ó gbúdọ̀ nímọ̀ nípa ipò yẹn iṣẹ́ tá fẹ́ gbélé lọ́wọ́ yẹn assignment yẹn ó gbúdọ̀ ẹlẹ́ẹ̀kejì keji ó gbúdọ̀ jẹ́ ẹni tá a lè fọkàn tán gbogbo àwọn tó ń lẹ pósítà wọn ṣe gọ́fúnà ṣe chairman wọn ṣe president ṣé ìròyìn méjèèjì pé sára wọn ẹ ẹlòmíì ò rí inú yàrá rẹ̀ darí yàrá ẹ̀ ó lọ́wọ́ darí gbogbo orílẹ̀-èdè ẹni tí ó jáde bọ́ta tí ó darí ipò gbogbogbò ó nímọ̀ nípa nítorí pé anabi yusuf alayhi salatu wa salam ó ní ij'alni ala khaza'in al-ard inni hafizun alim hafizun bẹ́ẹ̀ amin mo mọ nǹkan sọ lọ́ba fi lé mi lọ́wọ́ mo sì nímọ̀ nípa iṣẹ́ tẹ́ gbé lé mi lọ́wọ́ o ò lè mọ nǹkan sọ nígbà tó o nímọ̀ nípa nǹkan yẹn iṣẹ́ tó o gbà iṣẹ́ kanlékanlé ni ìwọ sì nìyí iṣẹ́ tó o máa ṣe kànga lọ́ọ́ máa gbẹ́ kí ni ìbáṣepọ̀ kànga gbígbẹ́ àfi kí kalékalé ẹ̀rì pẹ́ ni yóò wà fọ́ọ̀tì láti lọ ọmọ pé ẹni tó ń kalé tó àmọ́ bá ṣe bẹ́ẹ̀ni tó ń kalé yẹn bá sì dọwọ́ sẹ́rú kò lè mà torí pé kò ní mà nípa nǹkan yìí so kò lè jẹ́ àmín kò lè lámọ̀ ẹ̀ kò lè ní trust because wọn ò da nǹkan ẹrú ma lójú kò máa ń parẹ́ kí ló wá gba ipò yẹn sí nígbà tó máa ń parẹ́. bákan náà ẹ̀kọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n jàwáàsù tọ́lábì rọ́jù lil mansab ìgbàláyé wà èèyàn lè béèrè fún ipò pé ẹ fi mí síbẹ̀ wà mádì ìhì li nafsi èèyàn lè ròyìn ara rẹ̀ pé bí mo ṣe jẹ́ ní bí mo ṣe jẹ́ ní ipò tí mo ní ní ìmọ̀ tí mo ní ní ìwé ẹ̀rí tí mo ní ní èèyàn lè sọ kì í ṣe ti fà ṣùgbọ́n o ǹdá àti làjà tí bùkátà bá béèrè fún ni o kì í ṣe pé kó tó bá ti dé ẹ̀ mọ̀ mí ni èmi ni gbá èmi làwọ ìwé ẹ̀rí tí mo ní lọ́wọ́ àtàlóńgbèrè gbòòyì ṣùgbọ́n bàláyé wà tí bùkátà bá béèrè kéèyàn sọ èèyàn lè sọ ìmọ̀ọ́mù mọ́lẹ́láṣí ládùúgbò ẹnìkan wá pè rẹ̀ ní páìtọ̀ wọ́n wá ń di táì wọ́n yẹn ṣe pé ẹ̀yin ìmọ̀ọ́mù tó wà bẹ́ẹ̀ ni pé sọ̀rọ̀ pé tọ́jú pé bá kàwé ni ìmọ̀ọ́mù yẹn ni ọ̀rọ̀ yẹn kó padà sí ọ lẹ́nu àmì phd ọ̀dà ara rẹ̀ wà lẹ́nu yóò jókòó ara ẹ̀ jẹ́ kí lọ́ọ́ kà nínú ìwé tó ń sọ̀rọ̀ òpin gbogbo òwe phd náà ni professorship èèyàn máa gboyè rẹ̀ ni àwọn tẹ́tẹ̀ yẹn ti ṣe ni wọ́n máa papọ̀ náà fi fún yàn lóye professor ṣùgbọ́n pé èèyàn ó ṣiṣẹ́ èèyàn kọ̀ nǹkan wọ́n yẹ̀ wò wọ́n ó gbé wọ́n ó bí ọ́ léèrè ó fèsì yàn ó dáhùn wọ́n ẹ̀gbámì rẹ̀ orí phd lọ́rọ̀ parí so ìmáàmù náà máa sọ wọn pé àmì phd ọ̀dà ẹ rí i pé bùkátà béèrè fún kó sọ níbẹ̀ yẹn láti lè fi dá òpònú tó ń sọ̀rọ̀ yẹn ọ̀nà òun parí lẹ́ǹsì ìwọ olùkọ́ rẹ ní jẹ́ ìjọba wà ní àwọn aláàmọ́ kọ́ ni sòtí bùkátà bá béèrè èèyàn lè béèrè pé ẹ fi mí sí àyè báyìí èèyàn dẹ̀ sọ nira rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe fún yàn èèyàn sọ tí bùkátà bá béèrè fún kí nìdí tá a fi sọ eléyìí bákan náà ìbéèrè fúnpò ó gbúdọ̀ jẹ́ pé àníyàn pé mo fẹ́ ṣe dáadáa fáwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì mo sì kájú òṣùwọ̀n láti lè ṣe. ànábì yusuf ní ij'alni ala khaza'inil ard ẹ fi mí ṣe alámòjútó ọrọ̀ ajé ibi tẹ́ ń kó oúnjẹ pamọ́ sí inni hafidun alim torí pé èmi tẹ́ ń wò mo mọ nǹkan sọ mo nífọkàtà ma. nímà ẹ̀rí pé ròyìn ara rẹ̀ ṣùgbọ́n ìròyìn ara rẹ̀ tó ṣe fi ṣe ẹjẹ́ yìí ṣe a kó sí ìwọ̀n mọ́ pẹ̀ ìyá lè sọ pé ẹni yìí bálabàlá ló ń ṣe ẹ jẹ́ kémi ó ṣe torí pé mo mọ̀ ń pa rẹ̀ yín tó wá sọ yẹn ó gbúdọ̀ jẹ́ pá níyàn rẹ̀ ti jẹ́ pé o fẹ́ pọ̀ owó sápò ẹ̀ náà o fẹ́ fi tún nǹkan yẹn ṣe. bákan náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin dín ní ọgbọ̀n ojúbù ṣàfàkọ́tì wà ìrìsáni ilẹ̀ ọ̀ràn yẹn n'i ká máa ṣe dáadáa sáwọn ọmọ kéékèèké o torí pé ọpọlọ àwọn ọmọdé mi ì gbàgbé nǹkan bọ̀rọ̀ níbo la ti mú yẹn jáde anabi yusuf alayhi salatu wa salam wàjá ikhwatu yusuf àwọn ọmọ ẹ̀yà yusuf ńgbà tí wọ́n wọlé lọ́ba fàdákàlù alẹ́ nígbà tí wọ́n wọlé lọ́dọ̀ fa àárọ̀ fà ó yusuf dáhùn ẹ̀gbọ́n rẹ̀ mọ́ wà ń la ohun kìrú àwọn òsì mọ́ yusuf mọ́ ọmọdé má gbàlagbà so tó bá wá rí bẹ́ẹ̀ èsì dáadáa pẹ̀lú ọmọdé o wọ́n gbàgbé nǹkan o wọ́n gbàgbé nǹkan. bákan náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n jawaazu sọ́rfù ìnáyàtul mùsẹ̀rí ila sọ́fàkà awil mahalatul khaasa bi wasaili mubah. ìgbàláyè ń bẹ èèyàn lè fi nǹkan fa kọ́sítọ́mà lójúmọ́ra mo fẹ́ kọ́ mọ ìrajà lọ́dọ̀ mi ọwọ́ ara nǹkan ẹ̀fún lé nìsí tó bá pé yóò tún dọ̀lẹ́ ọwọ́ ara nǹkan méjì gbà ẹgbún mẹ́ta ẹ̀sán yìí báyìí marketing strategy kò takò súnà kò takò rọlọ níbo la ti mú jáde arimu nínú ìta anabi yusuf náà torí pé anabi yusuf alayhi salatu wa salam ìgbà táwọn ọmọ ẹ̀yà rẹ̀ wá arajà tí wọ́n tó ń jẹ fún wọn tán ó fẹ́ ká tún padà wá nítorí wá ṣe ni wípé owó tí wọ́n san yẹn ká dáwó yẹn padà fún wọn ká dá padà sínú ẹrù wọn nígbà tí wọ́n délé wọn bá rí i pé wọn ò mọ̀ gbowó tí wọ́n fẹ́ rajà ìjọ mi jọ̀ náà ìgbà náà ni so jawaz ó ń bẹ bẹ́ẹ̀ bá jẹ́ oníṣòwò ó ní marketing strategy àwọn mi ọ̀sọ̀ kò bá yọ ọ̀sàwọ́rò ní ọ̀sàwọ́rò kankan ní táwọn ọmọ ìyá wa ní fi five naira ọjà twenty thousand five naira ta torí tí ó ṣẹlẹ̀ ni pé àwọn population àwọn èèyàn ó báwọn ẹ̀bá ṣe ń pọ̀ tí wọ́n rajà rẹ̀ ọjà rẹ̀ ó tètè máa tán yóò tètè tún lọ́mọ rà míwá ojú tí ẹ profit tó ń wò rí yóò tètè lọ kò pé èwo odidi oṣù mẹ́ta ò tí ì lọrin torí pé ọ̀sá gbọ́rùn lé pé bó o bá jẹ two thousand lórí ẹ̀ kò ní ta òun ti ta ó ti lọ ó ti ta ó ti lọ five five naira yẹn before kó o tó mọ̀ òun ó ti rí five thousand tọwọ́ ọ̀bá dẹ̀ ti dúró èyí sí ẹlòmíì ní ṣọ́ọ̀bù rẹ̀ ẹ̀rí ọ̀sán màsán ni. nígbà tó yá ọba tó gbé mọ́tíráàsì wọn sọ́ọ̀bù ẹ̀rọ tó ṣùgbọ́n alẹ́ àwọn kọ́sọ́mà ń wá ara rẹ̀ mọ náà ọ̀tá ń ta ní ibi ọ̀dá nígbà àlọ́ ń ó ní owó lọ́wọ́ gbogbo ẹni mo fi máa ń sọ àmọ́ owó sí ilẹ̀ Yorùbá lọ Kánò báǹkì wọn èkó wọlé báǹkì tó bá di ìrọ̀lẹ́ báǹkì ó gbọ́kọ̀ ní àwọn ni wọ́n gbọ́kọ̀ wáyé pé àmàlà ọdún ẹ̀gbìn owó dà wọ́n kó báǹkì ni wọ́n máa kó àwọn máa kówó ara wọn ní àwọn kówó wọn so business strategy or marketing strategy o gbọ́dọ̀ fa customer lójúmọ́ rẹ̀ torí pé customer yẹn náà ló ń jẹ́ tá bá dá wáwọ́ bí ìṣòro parí náà mú الأمر بالافتياس والحذر ممن أذر عنه غدا kéèyàn ó máa ṣọ́ra ẹnìkan tí èèyàn bá ti ká aburú mọ́ lọ́wọ́ rí kéèyàn má fọkàn balẹ̀ sí o. àwọn lárúbáwá wọn máa ń pòwe kan wọn ni kẹ́hìfà àwìdùká wàhálà àfàrù fàtìk kẹ́hìfà àwìdùká wàhálà àfàrù fàtìk ìtẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí wọ́n bá fi máa ń pòwe wò bìkà ó fa àwìdùkà báwo ní túnṣe máa bá ọ ṣe mọ́ ṣèbí ojú àdá rẹ àpá rẹ sì ń bẹ lọ́rùn mi nìyí ejò àtàgbẹ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ àgbẹ̀ wa fẹ́ pa ejò ń ọ wá sọ fún ọ̀rẹ́ mi ó ti ẹ̀ jáde ká máa gbatẹ́gùn ó sì mú àdá lọ́wọ́ bẹ́ẹ̀jọ yẹn ṣe yọrí báyìí ó kàn bú ládàá ejò yẹn escape ṣùgbọ́n ojú àpá yẹn ó wà bẹ́ẹ̀ àgbẹ̀ tó padà wá ní ẹwẹ́ ah, ọ̀rẹ́ mi mi mádà lọ́wọ́ lè mi jáde kẹfọ àwìdùkà wàhálà àtàlùfà mi lè jáde o ojú àpá àdá àná ó sì wà òwe ni ẹni téèyàn bá ti ká aburú mọ́ lọ́wọ́ kéèyàn máa ṣọ́ra sí pẹ̀lú ẹ̀. anabi sallallahu alayhi wa sallam anabi la yuldagu mu'min min ju'rin wahidin marratayn akẹ́kẹ́ ògbúdọ̀ ta mu'mini lójú ìwò kan náà lẹ́ẹ̀mejì odó o pariwo yé yé yé kí ni yẹn àkekèé ta mi ni ah, ẹ pẹ̀lẹ́ o yé yé yé títún ni àkekèé ta mi ni sọ gbádùn wọn ò ṣe é kúrò ń bẹ̀ so ìyẹn náà ń bẹ nínú ẹ̀kọ́ tá a rí mú nínú ìgbésí ayé ànábì Yusuf torí pé ìgbà táwọn ọmọ bàbá ànábì Yusuf tí wọ́n tún ní kí bàbá àwọn ó fáwọn ní àbúrò ànábì Yusuf bàbá wọn ní ah, ẹ bá mi ṣàdéhùn ní ìfọkànbalẹ̀ sí kọ́lá lan Ursula umaku èmi ò ní fọmọ ilẹ̀ fún yín o hátà tòótú ní mọ̀ọ́sẹ́kọ̀ min Allah ẹ gbọ́dọ̀ bá mi bá déhùn lọ́dọ̀ ọlọ́run pé látàtún nani bí pé ẹ bá mi dọ́mọ yìí padà o yìí tó bá fi lè mú yìí má dọ́mọ yìí padà ilà an yóò ha tọ̀ dẹ́kun àfi kí gbogbo yóò kú sàn ẹni tó yá lówó kò dówó rẹ̀ padà mọ́ ó tún lé jọ́ kejì ọjà kan fẹ́ dé ìjọ òní tó dé <laughs> tẹ́ ẹ gbowó ẹ sọ̀rọ̀ jàmọ́ ẹ tún lọ́dọ̀ àkàndé kọ́dà kí kó kàn dé báyìí láàrin bọ́n tó bá ṣe ń lọ báyìí òun náà ni a wà fún yín lówó yín <laughs> orin tó ọlọ́run yóò yóò bá a sànù yín yóò sì bá a ṣe nílọ tó bó ṣe rí mi ọjọ́ bó ṣe jẹ́ <laughs> so bó ṣe rí tó ṣeun ó ronú lẹ́ẹ̀mejì bọ́ọ̀lù ni ayé lè gbà nìyẹn o. bákan náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kọ́ kàndínlọ́gbọ̀n ojúbù kìtìmọ́nì lẹ́kẹ́rẹ́ min ayin hasidin oore tọ́lọ́run bá ṣe fún ọ má mọ yorùbá níbi ṣe ẹni bá ta ni pàápàá jùlọ tó bá wà láàrin àwọn ẹlẹ́gàn ẹlẹ́gàn ọ̀rọ̀ tí sọrọ. nítorí owó ọ̀rọ̀ tí tẹ, ò ń sọ kiri bẹ́ẹ̀ nípa ò ti ní bàbá anabi anabi nígbà táwọn ọmọ ń lọ ẹ̀yin ọmọ mi látẹ́dùkùlù mi bá dín wáhìdì wàdìkùlù mi abúwá mi mutafarriqun odidi ọmọ mọ́kànlá ọkùnrin gbogbo wọn ibi tẹ́ ń lọ yìí ẹ má gbẹ̀nà ọ̀nà kan wọlé o ọ̀nà ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹgbà àwọn àfọ onímọ̀ tẹ̀síìrì sọ pé min ájílì àyínì nítorí ojú bú ni pé ẹnìkan ló bí ọmọ mọ́kànlá báyìí tẹ́sí jọkùnrin kọ́ máa fojú bú ẹgbẹ́nu ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ onímọ̀ bí ẹlòmíì ọmọ mẹ́wàá ló bí wọ́n wá ń tíráfù àmọ́ awa ń dúró náà kò ní ọ̀hún irọ́ gbogbo yẹn mẹ́tò náà kọ̀ọ̀kan Iwọ ẹ̀yìn káwọn mẹ́ta kó dúró náà kọ́lé káwọn mẹ́ta kó dúró náà kọ́lé káwọn mẹ́ta kó ẹ ẹ fi jọ sọ wa gbogbo ẹyin èèyàn kó sínú kan ní kan ẹyin tí wọn gbogbo ẹyin tó ní láyé kan náà ló kó gbogbo ẹ̀ sí tún wá ní ẹ wá o tún gbé e lérí pa èèyàn gbúdọ̀ ló lákàyè. bákan náà ẹlẹ́ ẹ̀kọ́ alhazaru láàyàmúná omínà lọ́kọ̀dà kéèyàn wá máa sọ́jú bẹ́ẹ̀ lọ ni ó ṣẹlẹ̀ kò lè má ṣẹlẹ̀ ìdí yẹn tó yẹ pé bàtí anábì àkúrú sọ lé náà tó ní wàmọ́ ṣe ní o nínú ìlọ́kùnmù ìlà lílà èyí tí mo sọ yìí náà àbíká ni ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ o torí ló ní àṣẹ gbogbo nǹkan. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kọkànlélọ́gbọ̀n jawaasu lihilati alẹ́tì yatawassalu biha lè èhìkọ́ kìlhák bisharuti adami ibrahim bilghayb ìgbàláàyè ń bẹ kéèyàn ó ní ọgbọ́n ẹ̀wẹ́ mo ní ọgbọ́n mẹ́ta ló wà àmì ọgbọ́n méjì ọgbọ́n èké ọgbọ́n ẹ̀wẹ́ ọgbọ́n èké ò dáa ṣùgbọ́n ọgbọ́n ẹ̀wẹ́ ọgbọ́n ìjàpá nù ó dáa pọ̀ bọ́ ọ bá ń darí àwọn èèyàn òwúrọ̀ ní ọgbọ́n ẹ̀wẹ́ ọpọlọ ẹnìkan ó fi máa darí gbogbo ọmọ sí ẹbí ọgbọ̀n gbogbo wọn ò sì lè rí bàkà ẹlòmíín bẹ tó ṣe wípé gbé àmọ́nà lé lọ́wọ́ ọkọ̀ọ̀kọ̀ pẹ̀lú owó o lè kó owó kan bí ẹni

ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣe náwó lóde wọn ti fojú kà wọ́n ti mọ iye kò sí one thousand kò sí five hundred nígbà náà twenty twenty naira bẹ́ẹ̀ wọ́n ti fojú sí i ní bàbá ní ẹ wo ẹ kó jáde <laughs> ẹ wà kó jáde ó nà yóò pè tán padà wọ́n ní lọ́rùn nbọ wa adijọ kan wa ni ah, owó ìwà owó yìí ò pè tú àpò dáadáa nǹkan sí kankan <laughs> nígbà tí wọ́n bá kó jáde àṣé kan jẹ nínú <laughs> bíi dúrọ́ọ̀sì <laughs> ibẹ̀ ni ọkọ̀wé èèyàn sí akọ̀dáre àwọn eléyìí kọ́ owó alájọ owó eléyìí ní owó tí wọ́n ná lójú yi ni sọ̀tẹ́rù ẹni yẹn láìfi owó èèyàn ò fi ète ó fi mọ àwọn nǹkan kọ̀ọ̀kan ṣùgbọ́n bìṣẹ́rù ti kó pé ádámù ọ̀rọ̀ ó o. ṣùgbọ́n ó lo ètò yẹn láti get fact àwọn ọlọ́pàá máa ń lò àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n máa ń lò láti ṣèwádìí ṣòwò kàdà torí pé anabi yusuf alayhi salatu wa sallam ó lo àwọn nǹkan yìí púpọ̀ láti lè fi get àwọn fact ọ̀nà tó fi mú àbúrò rẹ̀ sọ́dọ̀ ẹ̀wọ̀n ọgbọ́n tó dá wípé wọ́n jí ife ọba ọgbọ́n ẹ̀yìn tó bá dẹ̀ ti jí ife ọba tá a bá ti rí nínú ẹrù rẹ̀ àníjó lọ wọ́n sì ti fi ife ọba yẹn sínú ẹrù àbúrò rẹ̀ ó bá burú ẹ̀ mọ́lẹ̀. bákan náà àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ó dá owó padà sínú ẹrù wọn kálí padà wá. hílà yẹn náà ń pè ní as-siyasatu shar'iyya. àfọ àwa Mu'adh bin Jabal àfọ àwa Mu'awiya bin Abi Sufyan radiyallahu anhu. nígbà tí wọ́n jẹ́ olórí gbogbo mùsùlùmí wọ́n wá ní ẹnìkan òṣìṣẹ́ lẹ́nu yẹn jẹ́ fún wọn òun ni ó máa ṣiṣẹ́ àwọn lọ̀gá pátápátá wọ́n wá sọ fún wípé lánà sùúsù náà siyasata wahida wa àmì máa ṣèjọba wa bákan náà ìwọ ò lè èmi ò lè sòtọ́ ọba ti kó yá àwọn èèyàn wọ́n mọ̀ sáré bọ̀ wá bẹ́ẹ̀ èmi náà mọ̀ sí kíkó yá àwọn èèyàn mo mọ̀ sí o ṣùgbọ́n bá ti dọ́dọ̀ mu náà tálù wà rán ní gbogbo ìtìpadà ẹ má wọrí àárẹ̀ ìdùnnú tá ń gbé bọ̀ yẹn wọ́n ti pa náà ṣùgbọ́n òun le ìwọ náà tún le ẹ káwọn èèyàn sínú wàhálà siyasatu shar'iyya kò ní wọ́n pè bẹ́ẹ̀. àrí ẹ̀kọ́ rẹ̀ tó pọ̀ lára ànábì Yusuf bákan náà ẹ̀kọ́ kejì lé ní ọgbọ̀n yajuzu li sahibi dhalati aw al-hajati ad-da'iya rasdu ju'li mukafa máa ta àyè ní kọ́dọ̀rọ̀ yìí wà wà sífàtì yìí liman àwa náà wú àlàrọ̀dìyà ìgbàláàyè ń bẹ nínú Islam kéèyàn sọ pé nǹkan ẹ̀mí kan sọnù mò ń wá ẹni tó bá bá mi rí i màá fún ní nǹkan báyìí kò takọ̀ sí bóyá àǹtọ́ lọ́wọ́ fi jẹ́ kó o tètè rí náà ìyẹn náà ń pè ní jóòlù wọ́n sì tún máa ń pè ní àlìjà ààlà nínú fíkì kí ni dáa fi sọ bẹ́ẹ̀ kọ́ọ́lù náfìkìdù sùwà àlùmẹ̀ wọn àmọ́ tí sọ ife ọba nu wálé máa ń já àbí ẹni tó bá bá wa rí tó mu wá á ní tí ràkúnmí kan lè rùn òun láfẹ́ nìyẹn wàá nàbí ìjẹ yìí mo sì fọwọ́ gbáyà pé n ta ṣe fún yín nìyẹn so arimujáde ń bẹ̀ nígbà kan sọ ní ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ tèmi ẹ̀ tó bá bá rí nǹkan yìí o á fún ní one million ẹ̀rí ẹ̀ tẹ́ ìrànṣẹ́ nìyí wọ́n múra sí ó wọlé ẹ̀kọ́ kẹtàlélọ́gbọ̀n àtàgáfùl anil adáwàl ìsọ̀rọ̀ bí fi ní mahasin akhlaq kéèyàn ó máa fojú fo àìdá àti ìpalára táwọn èèyàn bá ṣe síyàn kéèyàn ó pamọ́ nínú ẹ̀mí kódà kó mọ̀ fìyàn nínú pé ìwà èèyàn dáa ni tó bá ní gbogbo táwọn èèyàn bá ṣe sí ọ ló mọ fi bá wọn lò ló fi mọ báwọn èèyàn jà ò ní lọ́rẹ̀ kàkà èèyàn mọ ṣètẹ̀ mọ́ra ẹni tọ́lọ́ ń bá fún lúrú wa bẹ́ẹ̀ nínú ìwà dáadáa ni kọ́ọ́lù ìyẹ́sìrì wọ́n ní bí àbúrò Yusuf bá jalè fàkọ̀dé sáwọ́kọ̀ akùnlẹ̀ omi nkọ̀bì ẹ̀gbọ́n rẹ̀ kan náà ti jalè rí fàṣàrọ̀ Yusuf fi nafsi ọ̀rọ̀ tí wọ́n sọ ohun ànábì Yusuf ọ̀rọ̀ yẹn tala torí pé kò tí ì dẹ́kan mọ̀ fóònù Yusuf wọ́n ti ń bọ̀ mọ́tò jalè ní ṣùgbọ́n kò sọ ó fi pamọ́ sínú wàlámù yúkì ayálẹ̀ ọ̀hún ó fi nǹkan yà so ọ̀pọ̀lọpọ̀ ọgbà kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà lèèyàn máa fèsì sí ẹlòmíà aṣọ òkú ọ̀rọ̀ lùyàn wọ́n fẹ́ fi gbọ́ tẹnu ẹ̀ náà kò ní ìdíkò sọ̀rọ̀ ọ̀rọ̀ من محاسن الأخلاق عدم التأثر تعصر بخصال سلبية من كبر وتعدي بسبب الفضل والملك والكلام ẹlòmíì tó bá ti ní owó lọ́wọ́ tó bá ti ní ọlá ìwà rẹ̀ yìí padà ẹni tí ìgbéraga dára yóò máa gbéraga ẹni tí ìwà tí ó da yóò máa wà tí ó da nínú pé èèyàn jẹ́ ní ire èèyàn jẹ́ ẹni tí ìwà rẹ̀ da èyíkéyìí ní condition tó bá wà ìwà rẹ̀ ò ní yí padà anabi yusuf alayhi salatu wa salam ìgbà tó tún dé ipò ọlá aṣọ fún apẹ́gbà tó wà lẹ́wọ̀n wọn ni inna naraka minal muhsinin ìgbà tó tún dé ipò ọlá náà wọn ni yá ayyuhal aziz inna lahu aba shay'an kabira ọmọ tẹ́ ilé fẹ́ mú kalẹ̀ yìí tí ò ní tẹ̀lé wa lọ bàbá rẹ ti darúgbó fàkú àdànà màkánà mú ẹnìkan nínú wa rọ́pò rẹ inna naraka minal muhsinin ẹ̀tún wà sanabi yusuf wà nípò ọlá wọn ni a rí ọ sí èèyàn dáadáa ìgbà si ń bẹ lẹ́wọ̀n iná nàrà ọ̀ka mìnà lè mọ̀ sí ìgbà ọba wọ́n tún ní iná nàrà ọ̀ka ẹlòmíì ń bẹ tó wà nípò ìwádò ìwádà. ẹ̀kọ́ kẹrìndínlẹ́ẹ̀dọ́gbọ̀n karùndínlógójì tàrímù ákàdìbàrí bìjẹ̀rí mẹ́tìrẹ́rì kéèyàn ẹ̀ṣẹ̀ ní ká máa fìyà jẹ ẹni tí ọ̀sẹ̀. kárí ẹlẹ́ṣẹ̀ ńlẹ̀ báyìí ká filẹ̀ káwá fi àjẹ ẹni tí ọ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run kọ́lá ma'adala afọlọ́run búra anáhùdà ilá máa ń wàjẹ́ ní ẹ̀mọ́ta àná ìdá ẹni tó bá jí ẹrù tiwa làwa máa ń wo àyèsí àjẹ ẹni tí ò jalè. ẹ̀kọ́ mẹ́rìndínlógójì asọ́bùrù lè jẹ̀mí kéèyàn ó ṣe sùúrù dáadáa ǹjẹ́ ń pè ní sùúrù wúwa màkà fi ìṣàkùwálé láì sáà òun náà ní kó ṣe pé gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ síyàn ọlọ́run nìkan ni kó máa pariwo sí má kì í bò sí lọ́sọ́dọ̀ àwọn ènìyàn. wàjà wàá zòlù bùkà ìwọlẹ̀ ó sì ní alámà fà ìgbàláyé ń bẹ èèyàn lè sunkún èèyàn lè bára jẹ́ lórí tó bá ṣẹlẹ̀ síyàn ṣùgbọ́n bí gẹ́rì tẹ̀jẹ́ zu in wọ̀tọ̀ sọ́kùtù aláláhi tààlà ṣùgbọ́n èèyàn gbúdọ̀ sí ọ̀rọ̀ sọ sí ọlọ́run نعم تميل النفس إلى الاستشهاد على الحق ẹ̀mí èèyàn ó máa ń fà síbi pé ẹ lọ pẹ̀lẹ́ rí wa على الحق tó bá jẹ́ pé òdodo lèèyàn ń sọ walau kana mujriman kódà kó lè pọ̀ dànù ni ọ́ tó bá jẹ́ pé òdodo òótọ́ lòun sọ ni pé ẹ lọ pẹ̀lẹ́ ẹ̀wọ̀n ẹlẹ́rìí wa ó ti mọ̀ pé òótọ́ lòun sọ. so ìdí yìí tó fi jẹ́ pé àwọn ẹ̀gbọ́n anabi Yusuf wọ́n ní wàásù alẹ́ kọ́ni yẹn tẹ̀lé ti kú nàfíà àníjẹ́ àwa kọ́ la mú àbúrò Yusuf mọ́lẹ̀ o ẹ béèrè lọ́wọ́ àwọn ará wàlẹ̀ ìran láti akubali náà fìyà ẹ sì béèrè lọ́wọ́ àwọn tá a jíjọ lọ́ọ́ rajà wà ìnà lásán ọdún kù ọdún lásán wọn ò ṣe sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n mú Yusuf lọ ẹ rí pé wọn ò ní ká lọ mẹ́lẹ̀dì wá nígbà tí wọ́n ní kòkò pa Yusuf ṣùgbọ́n gbà tí wọ́n mú àbúrò Yusuf lọ tí wọ́n mọ̀ pé Yusuf gangan ló dá dúró wọ́n máa sọ fún bàbá pé àwọn kọ́ làwọn dá dúró ẹ lọ wọ ẹlẹ́rìí sòyẹn túmọ̀ sí pé kò sí kódà kọ́mọ nìyẹn wà lórí kó jẹ́ oníbàjẹ́ tó bá jàjà ní fáàkì kan gbogbo ọ̀nà ni ó fi ní kẹlẹ́ wẹ́lẹ́rì wá. bákan náà ẹ̀kọ́ thirty seven i mean thirty eight alalmumin alalmumin ọ̀ràn yẹn ló jẹ́ fún mùmìnì à ń yakuna alatamami yakin èèyàn gbọ́dọ̀ máa mọ̀ àmàdájú pé bí anna Allah ta'ala yufarriju karbaw bó ti wulẹ̀ ká dánwò lè tó ọlọ́run mú kúrò mẹ́wọ̀ mm-hmm. èèyàn gbọ́dọ̀ ní lẹ́mìí. torí pé anabi yakub bọ́rọ̀ yẹn ti leto kò rí yusuf kò rábùrò yusuf ó ní fasọ́bùrù jẹ̀mí sùúrù náà ni màá ṣe asàlọ́ àyè àti ẹni bí ìjẹ̀mí yá ó dá mi lójú ọlọ́run bá dá ogun ọ̀padà bó tilẹ̀ kí nǹkan le kéèyàn gbàgbọ́ nù ọlọ́run kéèyàn sì ní ìfọkàntán nínú ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kọkàndínní ogójì fatu yakub salam anabi àníyàn rẹ̀ kò yí èrò rẹ̀ padà sọ́lọ́n rọ́gùmà tàwálì lùmọ̀sọ́ ìpò àmúrúurú sílẹ̀ tó ń ti bí àdáwò ṣe ń gorí ara wọn fún ó nígbàgbọ́ náà ọlọ́run pé ọlọ́run gbàdọ̀ ẹ̀kọ́ ogójì ojúbùl kàlámì fi máa kọ̀ mí ẹ̀ wà ìdá àánà àwàlù ìgbà tí ọ̀rọ̀ bá tọ́ lèèyàn máa sọ̀rọ̀ lásìkò ọ̀rọ̀ bá ti tó kì í ṣe pé ti sọ àrí ẹ̀kọ́ yẹn bẹ́ẹ̀ kánábì yusuf kó tó sọ fún wa pé èmi gan ni yusuf ẹ̀rí pópẹ́ ìgbà ọ̀rọ̀ tí ò bá tíì tó èyí sọ ẹ̀kọ́ kọkànléní ogójì bitakwa wa sab tunalu a'adhamu darajati fi dunya fil akhirah ìbẹ̀rù ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ sùúrù lèyàn fi máa ń dẹni gíga láyé àtàlùkìyàmà nítorí pé wàá máa yẹ tẹ́kì wọ́n yẹ sùbẹ̀ ẹ̀ tó bá bẹ̀rù ọlọ́run tó dẹ̀ ṣe sùúrù fa inna Allah la yadu ajra al-muhsinin ọlọ́run ò ní ra ẹ̀san àwọn ẹni rẹ̀ lára ẹ̀kọ́ kejìlélógójì kọ̀bùlù intisari al-musi wa tarki al-intiqam àwọn tó bá ṣe èèyàn kéèyàn ó gba àwíjàre wọn kéèyàn mọ̀ mọ̀ yaró pàápàá jùlọ káàsọ̀tàn ìdẹ̀tàmọ́kù ni mí ni o ìgbà téèyàn rí pé ọwọ́ èèyàn ti ká ọ̀sẹ̀ èèyàn kéèyàn mọ̀ yaró kéèyàn ṣàforíjì fún gẹ́gẹ́ bá anabi yusuf ṣe fún àwọn ọmọ yẹn ó ní láti fèrè ibà alẹ́ kùmìlẹ̀ o kò sí ègbó fún yín mi ò bínú sí yín lẹ́yìn tí wọ́n ṣe ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹtàlélógójì àkíkọ́tù tàfọ́ọ́lì umuru ma'anawi awin nafsiya bil umuru insiya ìǹtẹ́ èèyàn bá ń fọpọ̀ lọ́rọ̀ jù yìí máa fẹ́ hàn lójú ayé lápèjúwe ọ̀ ń bọ̀ láti ibì tilẹ̀ ti wá sú ọwọ́ àwọ ìlú ọkọ̀ já ọ ní nǹkan bíi tó wà lóru ọ̀wá ń lọlé rẹ̀ ibi tó sì gbà kó o tó délé ìtẹ́ ó wà níbẹ̀ ó gbàgbé tẹ̀ ń kọjá ìtẹ́ tán sì kó sí àyùbẹ̀rẹ̀ grand ọkọ̀ já ń ó rí i pé tó o bá ti dé ibi ìbẹ̀rẹ̀ grand tó fẹ́ kọjá láago kan àbọ̀ orí rẹ̀ ó dìde nìyí abẹ́kọ̀ ọmọ òwe aláwọ̀lá ẹ̀lá ẹ̀lá ẹ̀kọ́ yìí láta. wọ́n bẹ̀rẹ̀ kò sí ọ́ àmọ́ rẹ̀ kí ló funfun lọ́ọ̀kan kò ní nǹkan tó funfun o ṣùgbọ́n ó sì máa rí nǹkan tó dàbẹ̀ ń kó funfun tí ń bọ̀ sọ́dọ̀ ọba mẹ́rẹ́ bàbá adélé ló gbé òkú kan lè ní tí anabi yakub aleyhi salatu wa salam ó ní ìní la àdídùrí àyùsùfà ó dàbẹ̀ pé mò ń yusuf lawla antifannidun bẹ́ẹ̀ bá ní sọ pé mò ń sàárùn. tànàbí Yusuf yẹn ìdánilẹ́bí ọlọ́run ni ọlọ́run fún onífẹ̀ẹ́ ọ̀sà sùmọ́gbà mi ń bẹ ní téèyàn bá ti ń rò lẹ́mìí ó fi lálà owó fíìmù wòkúwò kó o tó sùn ọwọ́ alọ́ lálà ọlọ́run bóbìnrin sùn lójú oorun fíìmù èyí tó wò kó o tó sùn lòun tó fi lálà náà ni ó mú gàrí kó o tó sùn ọwọ́ alọ́ já sódò kó o tó sùn gan ló ti wọnú odò ntí mọ̀nàwíyáàt tíyẹn bá ń fọpọlọ rò ó máa ń lapa lójú ayé nínú òṣìṣẹ́ yẹn ẹlẹ́mìí fẹ́ẹ́ ṣe exam pé ó máa fẹ́ẹ̀lì ó sì fẹ́ẹ̀lì náà ṣùgbọ́n ah I can do it ẹlò gan ọlọ́ọ̀ máa pass àtàfà àwọn ọ wọ optimistic ẹni tó bá wọ optimistic wọ́n sábà máa ń wà successful àwọn tó ń ṣe náà wọ̀ sá lórí méjì èmi náà gbìyànjú inshallah ọlọ́run kò mí lọ́wọ́ ṣùgbọ́n lómi oh, ìmọ̀ ní ilé màá ṣe kò ṣe o pèmí ìní màá ṣe ó ti kọ́ pé òní màá ṣe. so ẹ ká kí ìsara lórí ilé ẹ̀kọ́ kẹrìnléní ogójì birrul walidain kéèyàn máa ṣe dára sáwọn òbí èèyàn méjèèjì watabjiluhuma kéèyàn máa bàbàrà wọn watakrimuhuma wajibun kéèyàn máa pa òbí èèyàn lé ọ̀ràn yẹn ló jẹ́ o. wa min dhalika al-musara'atu bil ẹlẹ́ẹ̀kejì nínú pípọ̀ bí èèyàn lé àwọn ìròyìn tí èèyàn bá mọ̀ pé táwọn òbí èèyàn bá gbọ́ nípa èèyàn nínú wọn mọ̀ dùn kéèyàn má jẹ́ kí tí wọ́n di sírò yìí bẹ́ẹ̀ àwọn ìròyìn tí èèyàn bá mọ̀ kí tí wọ́n bá gbọ́ nípa èèyàn nínú wọn bàjẹ́ kéèyàn má sọ fún wọn nínú pé èèyàn kó bí èèyàn lẹ́nu ọ sọ bẹ́ẹ̀ nìkan kan pé ah, bàbá ìyá mi ní kí n sọ fún mi pé ah, ọlọ́run jogún ọkọ̀ kan fún mi láàárọ̀ yìí alhamdulillah kódà ká má jẹun ni wọ́n ṣe sábà ọlọ́run ń ṣàlà ọ̀kan náà àwọn ìyàwó ó bíbè jù lónìí o alhamdulillah ṣùgbọ́n mo ní kí n sọ fún yín ni o ṣé o sì o sì o kí ló dé ọ̀gá òǹkóso wà àwọn sọ́jà wọ́n nà kódà wọ́n dáhùn lẹ́sẹ̀ báyìí o má sọ yún o má tún sọ yún fún wọn ẹlòmíì ìròyìn ìbànújẹ́ ní ọmọ ìbẹ̀rẹ̀ sọ́hùn díẹ̀ níbo lọ́wọ́ abẹ́ ẹ̀ka máa ṣàdúrà ni o kí ló ṣe ọ́ pa ọ̀làgbára a máa pè yín létà o wọ́n bá tún pe nọ́mbà rẹ̀ kọ̀ wọlé mọ́ nínú pé yẹn sànú àwọn òbí yẹn àwọn òròyìn ìdùnnú yóò bá ní ìdùnnú ló ń jẹ àgbàlagbà anabi yusuf aleyhi salatu wa salam ìròyìn ìdùnnú ló ń fún bàbá rẹ̀ ó sì pọ́n bàbá ẹ̀ lé ó gbé bàbá ẹ̀ sórí àga ọlá àti ìyá rẹ̀ ẹ̀kọ́ karùndínní àádọ́ta tahakikul kawul asàlàyé ọ̀rọ̀ nípa pé kéèyàn ó máa dọ̀bálẹ̀ àbí forí kalẹ̀ fún ẹni tó ju ni lọ kò wọlé nínú ṣẹ̀ríà islam o ànábì lòdì sí ànábì ò sì gbà kéèyàn máa tí òun bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá anabi yusuf àtìyẹ àwọn wọlé fún àwọn àfáà àdékòye wa pẹ̀lú àlàyé tá a ṣe síwájú wípé n tó súnmọ́ ni pé bóyá nínú ẹ̀sìn ìlànà tiwọn kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n nínú ṣẹ̀ríà àti islam anabi ní kí amọ̀kìrà wà bẹ́ẹ̀. ẹ̀kọ́ kẹrìndínláàádọ́ta àtàvírù ní mẹ́sìkì ṣaitan ká máa jìnnà sí ọ̀nà tẹ́sùn lè fi bàárín wa jẹ́ wàmínà lẹ́bi yéṣu abilwakira bẹ́ẹ̀ ní àbáàd gbogbo ẹni tá a bá mọ̀ pé bí iṣẹ́ ọwọ́ tiẹ̀ ni pé kó dàní àwọn èèyàn rú ẹ jẹ́ ká tètè fojú ẹni yẹn léde ẹ máa sọ́ra fún o bọ́ bá wà ní ọ̀rẹ́ méjì tó dàní wọn rú o. àríjáde ń bẹ nínú ìtànẹ́bí Yusuf ẹ̀kọ́ kẹtàdínní àádọ́ta máa mọ̀rítàfọ́ alábdù fìdí ní ìwà dùnìyà bó ti wulẹ̀ kí Ọlọ́run ṣe àgbéga fún ẹrú sìn nínú ẹ̀sìn rẹ̀ ní àbínú ọ̀rọ̀ ayé rẹ̀ fàyínà dálíkà kúláhù mọ̀rìjáhù ilà tafọ́dúnláì tààlà o gbúdọ̀ mọ̀ pé ọlọ́run ló ṣàánú rẹ o má rò pé ọgbọ́n má rò pé ọmọ ṣe o nànà bí lọ pé kọ́dí rọ́bì kọ́dí àṣẹ ìtàn nínú mi ìrẹ́ ọlọ ìwọ ló fún mi lọ́lá o wà á lẹ́m̀pẹ́ ní mi ta òwe ìlà àdé ó sì fún mi ní ìmọ̀ ìtumọ̀ àlà ó fi nǹkan yẹn ti sọ́dọ̀ ọlọ́run pọ́lọ́run ló ṣe fún un ìdíwọ̀ náà ń jẹ́ lé mi má rò pé ọgbọ́n o má rò pé ìwọ ìwé tó kà mọ́ rò pé tó ní iṣẹ́ tó ṣe à mo ti gbọ́n ẹni tí mo lè fi ya business ẹ̀rọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì yà fà jù tiẹ̀ ni o gbogbo ntọ́lọ́ bá ṣe fún wa o ṣe fìtì sọ́dọ̀ lọ. ẹ̀kọ́ kejì ní ní àádọ́ta nínú ṣùkùrì nínú pé èèyàn ń dúpẹ́ wàlẹ̀ ìtìrọ́ọ̀fù ọlọ́run fàdé ìdílé àtọ́lọ́ ń ṣe fún ọ sọ pàápàá jùlọ láàyè tí sísọ rẹ̀ yẹn ti béèrè tí bùkátà béèrè fún anabi yusuf alayhi salatu wa salam onírọ́bì kò àti tani nàlmọ́lì ó ń sọ ntọ́lọ̀ ń ṣe fún. bákan náà kọkàndínní àádọ́ta min anwa'i tawassul al-mashru' inda du'a nínú àwọn nǹkan tá a fi máa ń sàtẹ̀gùn téèyàn bá ń bẹ lọ́hùn àtàwásùlù bi asma'illahi wa sifati kéèyàn máa dárúkọ ọlọ́hun àtàwọn ìròyìn ọlọ́hun kéèyàn fi bẹ lọ́hùn anabi yusuf vele bẹlẹn ó ní rabbi qad ataytani min al-mulk wa 'allamtani min ta'wil al-ahadith fatir as-samawati wal ard anta waliyyi fi dunya wal akhirah kò tí ṣàdúrà gangan o ó ń ròyìn ọlọ́run pé ìwọ ló dá sẹ́mọ̀ ìwọ ló dálẹ̀ ó fi gba nǹkan yẹn ó fi ṣe tawassul ẹ̀kọ́ àádọ́ta ó bẹ́ẹ̀ lọ kádà dùn su'alu llahi husnal khatimah. kéèyàn ó máa béèrè lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà kọ́lọ́ fún yàrá tó bọ̀ sáré wàsálàmàtà wàlìfọ́sẹ̀ yọ mọ̀lìkìyàmà nígbà wo ní alìkìyàmà kọ́lọ́ wà ẹni tí ó là wàlì bẹ̀rù kàtí yìí náà fi jànà ó papọ̀ máwọn ẹni rẹ̀ nínú ó jẹ́ kó pọ̀ nínú àdúrà ìrún ń pè mọ́tálásí nígbà tí ó jáde láyé eégún ló gbé lọ́kọ̀ bá gbà ẹ̀rù tó parí ẹ̀sìn gbọ́dọ̀ kó sọ wà ń bẹ̀ ṣèyàn gbọ́dọ̀ máa bẹ lọ́hùn fàtúbọ̀tà àrí eléyìí mú anabi yusuf alayhi salatu wa salam ó bẹ lọ́hùn àtúbọ̀tà ó ní tawaffani wa alhiqni bis-salihin gbogbo àwọn ẹ̀kọ́ parí ó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ó dídí ẹ̀kọ́ àádọ́ta òun la mú nínú ìtàn ìgbésí ayé anabi Yusuf aleyhi salatu wa salam eléyìí náà la fi dá tafsiri wa tọdún a fi dá dúró ọjọ́ ti lọ a fẹ́ gba internal lunch tá à ń ṣe fún iṣẹ́ masjid wa a sáré ṣe a tún ṣe lọ́la tabakiji mọ̀ tán insha allah ta'ala so a ti sọ fún wa ẹ mẹ́jọ agbára ọ̀la sùkúl tá wá ṣe é àwọn bàbá wa àwọn afọ àwọn oṣàdùà fún gbogbo alápapọ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣe eléyìí ní ọkàn òkú fún wa. àwa lábẹ́rẹ́ Ramadan ibi tó kù sí iná ọlọ́run jẹ́ ká mọ̀ pẹ́. ọ̀pọ̀ ti Ramadan ọlọ́run jẹ́ ká rí ṣe láyé. gbogbo pẹ́pẹ́ fún ta wá ṣe inú Ramadan ọlọ́run kò balẹ̀ sọ̀rọ̀ wọ́n. rahmatu ya arhamar rahimin. jaka zakatul fitr ọjọ́ tí lọ́wọ́ àánú ta fẹ́ ṣàlàyé èèyàn lè bẹ̀rẹ̀ jaka àyàn lálọ́ sotiye ọ̀la ìjọ sátọ̀dé tó o bá rí wípé torí pé tó o bá ti lè lọ míìsì tó o bá lè yọ jákà rẹ kó tó di wípé wọ́n lọ sí yídì ò yọ jákà o ṣẹlẹ̀ mi ò pè bá torí pé àárọ̀ ọjọ́ eré tẹ́lẹ̀ mi ìta ọ̀fẹ́ lọ́gbà sọ́lé tẹ́lọ̀ ọ̀fẹ́ lọ́gbà tẹ́lọ̀ ń sá kiri ọlọ́dọ̀ yóò ń sẹ̀ ń lé tẹ́lọ̀ káàkiri kó tó di pé yóò dé kiri wọ́n ti kírun tán kò dẹ̀ kí yọ jákà rẹ̀. so o le yọ lókòlá kọkàn rẹ lè balẹ̀ ti ọjà kan so látọ̀ la yọ mo sabt ọjọ́ a lè sọ àbí ó lè ọdún ìjọ mọ́ndé náà sì lè jẹ ìjọ ọdún ṣùgbọ́n dájú pé ọjọ́ sátọ̀dẹ̀ àgbà wẹ̀ inshallah ta'ala friday sátọ̀dẹ̀ méjèèjì a lè yọ jàkà wa a lè ti mọ àlàyé nítorí kọ́ wá lọ mú ọmọ bíńbí kan kó ní kó fọwọ́ rẹ̀ bú mẹ́ta ọwọ́ gbọ́wọ́ rẹ̀ ojú ẹ̀kún eléyìí lọ ara o wọ́n ń ta múdù tó o bá sì ní ìbéèrè lọ́wọ́ ẹni tó ní múdù mẹ́rin lẹ́nìkan múdù mẹ́rin lẹ́nìkan ẹni tó bá ní sọ́ọ̀wù sọ́ọ̀wù kan múdù mẹ́rin ló wà nínú sọ́ọ̀wù kan ṣùgbọ́n tí bá ní sọ́ọ̀wù múdù mẹ́rin ẹnìkan oúnjẹ tó gbajúmọ̀ tá à yọ rẹ́sì ẹ̀wà Eh, gàárì èèyàn máa fi yọ ó lè fi dàbínù náà yọ ṣùgbọ́n kì í so oúnjẹ wa tó ti yé dàbínù ìpanu ní dàbínù sọ wá yọ dàbínù lọ fún yàn kó gbé e níjọ so àwọn eléyìí ẹ ká kéè sáà lórí eléyìí nípìnlẹ̀ ìtàlá tó ká lọ síbi lọ́ńṣì wa àwọn alájà àwọn mr anífowóṣe a donate ten thousand naira so kọ́lá ọba kí ọba san wọ́n ní ẹ̀san dáadáa àti ń gba àwọn tó yà bá tún fẹ́ fìtúwa náà kún ẹni tí ọba sì mú lọ́wọ́ ó lè sẹ́ńdẹ̀ sínú àkáǹtì GT Bank zero five one nine nine three four four five nine Darussunna so inshallah ẹni tí ọba mú lọ́wọ́ láàrin ìṣẹ́jú àyá iṣẹ́ masjid wa ń lọ ìwọ náà lọ wo kò dáwọ́ dúró kò sì síbi yẹn kan àwọn fíṣẹ̀ bíi lẹ́ta ń gbà láàrin ara wa yìí àti gbogbo táwọn ọmọ ìyá náà ń dá sí látọ̀nà tó jìn òun náà là á fi ń ṣe abẹ́ Allah subhanahu wa ta'ala òye ẹ̀mí kó lè pé inú masjid wa láti ṣe tafsir tó mm-hmm. a ṣe ìtìkáàfọ̀ àtúnrí bàdà púpọ̀ ṣe ń bẹ̀ mm-hmm. kọ́lọ́ má ṣe ní mọ́sálásí pin ẹ̀mí pin tó mm-hmm. àmọ́ ti ya arhamar rahimin nítorí àsìkò ọjọ́ ti lọ gbogbo àtàbáfẹ́ dá sí ẹ̀mẹ́jì wọ́n sẹ̀ mọ́ pè wá ìwọ́n tó bá sì fẹ́ transfer GT Bank GT Bank zero five one nine nine three four four five nine gbogbo àwọn ọmọ kan <laughs> ti yà sórí so bẹ́ẹ̀ ti yà sórí yẹn bá ní káwọn àbúyé ó máa sọ nǹkan síbẹ̀ tó ti yé àǹfààní yà sórí yẹn ò tí kù àfi kí a máa fi nǹkan síbẹ̀ kọ́lọ́wọ́n bá kí kó bọ̀ láti náà ọ̀yá mọ́ wa ṣùgbọ́n àwa tí a tún dá sí náà kọ́lọ́wọ́n bá kí ọmọdé sọ wálé sàn dáadáa ìràmọ́tì yá arhamar rahimin a ní kí baba bàbá wa wọ́n fún wa ní. sọ́lọ̀ ní kẹ̀rí láti fún iṣẹ́ ọlọ́run tó ọlọ́run adúpẹ́ o pé abẹ̀rẹ̀ ẹ̀ ó sì bá yọrí ẹ̀ báyìí ọlọ́run àwa tún bẹ̀rẹ̀ má ṣe lọ́kàn tó kù ní fún wa o yá ṣe ọ̀pọ̀lọpọ̀ ìláyé ìjẹ ìmu wa ṣe ń rọrùn fún wa ìná ìlò wa ṣe ń rọrùn fún wa ọlọ́run ṣàánú wa ìyẹn ló lè mọ́ wa nínú ẹ̀gbin ọlọ́run mú ṣàṣàánú wa o ṣá lọ́mọ àlìjọ́nà mú ṣá lọ́mọ iná síjú àánú rẹ̀ wò wá àwọn ọmọ wa ṣáà ṣe lólùsí lọ́hùn.